الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته ẹni سي ṣe ọjọ́ kẹrìnlá ọjọ́ kejì nínú oṣù rajab hijra fourteen forty one tó ṣe déédéé ọjọ́ kẹrìnlá nínú oṣù february miladi two thousand and twenty-one látẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa ti Jalsatul Basira láti inú tírà Muwatta ti imaami Malik a sì tún wà ní Kitabul Qur'an níbi hadith ẹlẹ́kẹfà wà nínú rẹ̀ pé wa haddathani an Malikin. النافع عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وآله وسلم قال إنما مثل صاحب القرآن كمثل صاحب الإبل المعلقة إن, عا إن عاهد عليها أمسكها وإن أطلقها ذهبت حديثي wọn ni àdìsí alákọ̀ọ́kọ́ lónìí imam malik sì mú wa ní kitabul qur'an nítorí pé ọ̀rọ̀ tó wá nínú rẹ̀ ó ní í ṣe pẹ̀lú alukur'an ẹgbẹ́ wa yìí wá láti ọ̀dọ̀ ibn Umar láti ọ̀dọ̀ abdullahi ibn Umar ọlọ́nkóyanu sí òun àti bàbá rẹ̀ muhammad. sallallahu alayhi wa alihi wa sallam sọ pé innama mathalu sahibi al-Qur'an àpèjúwe ẹni tí a fún ní al-Qur'an kamathali sahibi al-ibil al-mu'allaqa ó dàbí àpèjúwe ẹni tó ní ràkúnmí tí wọ́n so lókùn lójú tí wọ́n so lókùn lórúnkún ni àpèjúwe ẹni tí ọjọ́ oní al-Qur'an ó dàbí àpèjúwe oníràkúnmí tó so lókùn lórúnkún ìnà àhádàhà àlẹ́yìhà tí ẹni tí ó di okùn ràkúnmí tá a fi so ràkúnmí lórúnkún tẹni tó dì mú bá dì mú dáadáa tí ó gbàgbéra sọ sílẹ̀ àmìsàkàhà ràkúnmí yẹn ó máa pẹ̀lú rẹ̀ wọ́n in atlọ́kọ̀ ha tó bá sì sọ okùn sílẹ̀ zahabat lílọ ní ràkúnmí ọ̀lọ́ o. hadithi alimami bukhari àti muslim àwọn náà gbé jáde ó jẹ́ hadithi tó fẹsẹ̀ rinlẹ̀ anabi sallallahu alaihi wasallam nù hadithi wọ́n fi ń yé wa bó ti ṣe pàtàkì tó pé ká rí nínú àlùmọ̀ yìí àwọn ẹni tó ṣe pé wọ́n ha alukur'an nítorí pé híha alukur'an akaramakumullah wọ́n bẹ lábẹ́ sísọ tọ́lọ́mọ bá sọ pé wọ́n sọ alukur'an inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun dájúdájú àwa la sọ alukur'an kalẹ̀ àwa la sọ nítorí pé ọlọ́run ẹlẹ́dàá wa sọ orí ńlá. So fún àlùmọ́ ànábì sallallahu alaihi wasallam èyí tí wọ́n ṣerú rẹ̀ fálùmọ́ tó síwájú nítorí pé ìwé tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fáwọn ẹni tó síwájú yẹn bí àtàwòrán al-injil az-zabur ọlọ́run fún àwọn ẹni tó sọ̀kalẹ̀ fún sọ́ni ẹ̀yin tá a sọ̀kalẹ̀ fún ẹ̀yin lẹ́sọ̀ọ́ torí ẹ̀ lọ́lọ́ ti sọ nínú suratul Ma'idah wọ́n ní bima istahfidhu min kitabillah wa kanu alayhi shuhada nípa ń tá a fún wọn sọ nínú tìrọ lọ a fún wọn sọ yàtọ̀ sálù Qur'an ọlọ́run sọ pé èmi ni mo sọ èmi ni màá sọ ìdí nu tó fi jẹ́ pé la ya'tihi al-batilu min bayni yadayhi wala min khalfihi ìbàjẹ́ kò lè wọnú alukur'ani gbáwájú àbí gbẹ̀yìn rẹ̀ kápá àwọn nìkan gbèrò láti ṣàfikún bẹ̀ wọ́n àlè rí ṣe kápá àwọn nìkan gbìyànjú àti ṣe àdínkù nínú rẹ̀ wọ́n àlè dínkù nítorí pé kìí ṣe kó o lè rí ṣe o wá ṣe ṣùgbọ́n àṣírí rẹ̀ ó tú àṣírí rẹ̀ tú àwọn mùsùlùmí ti mà wípé ní ọkọ yìí báyìí kò rí bẹ́ẹ̀ torí ẹ̀ lẹ́sẹ̀ rí pé táwọn míì bá gbìyànjú tí wọ́n tẹ̀lé ìlànà àyẹ̀wò fínífíní tó jẹ́ due process tó máa ń tẹ̀lé nígbà tó máa ń tẹ alukurani jáde eléyìí tó mú kí àsáwọ̀ gbólóǹkan sáwọ̀ bẹ̀ àdínkù gbólóǹkan kọ́ ṣẹlẹ̀ sí àyàfi kí n tí wọ́n tẹ̀ jáde nǹkan má ti rọrùn tó bá ti rọrùn ẹni kí táwọn mùsùlùmí bá ti gbá mú ní àkẹ́sẹ̀ ah, alukurani tọ́lọ̀ lélẹ̀ nítorí pé àdínkù wọ̀ bẹ̀ àfikún wọ̀ bẹ̀ subhanallah eléyìí tó túmọ̀ sí pọ́lọ́n ti sọ alukur'an nínú sísọ rẹ̀ àwọn olùmọ́ni òun náà ní ni tó hà ẹ wo àwọn ẹni tó hà alukur'an bí wọ́n ti pọ̀ tó láyé wọ́n pọ̀ jọjọ láti inú gbogbo ẹ̀yà gbogbo òlu gbogbo òhàlẹ́ ayé iná láti lẹ́ni tó hà ha eléyìí tó ṣe é ké kò lẹ́jà ń bá kà nítorí pé bá alukur'ani ti ṣe rí ni pé kai Allahu akbar tó bá sì gbólóhùn kan gbé fọkàn ò ní gbádùn tó bá sì fáwò tó sì pè fún wáwò àbó sì wáwò ó sì gbé sí fáwò ò ní gbádùn ambosibosi pé gbólóhùn gbólóhùn ló gbé síra wọn ò ní gbádùn iná náà ti sọ pé inú tí ó máa ń mú kí hàlùkùránì àti mímójútó kó le òun náà làwọn àyà tó jọra wọn òun náà làwọn àyà tó jọra wọn ọlọ́run sọ nípa nǹkan kan báyìí níbi kan ó ní bó ṣe sọ ó tún sọ nípa rẹ̀ ń bomi ó ní bó ṣe sọ àwọn ìyàtọ̀ tó wà nù gbólóhùn tọ́lọ́run ẹlẹ́dàá wa lò láti bíi sí bíi yun ó máa ń mú kí àti sọ alukurani kó le fẹ́ni tí kì í bá ké lákètúnké tí kì í bá kà lákàtúnkà láti gbàdégbà. ṣùgbọ́n orí ńlá ọlọ́run ti ṣe fún wa lára alukur'an wípé ó rọrùn láti ha àwọn ọmọ wa kéékèèké tó bá pa bá pèsè wọn sórí kó ha há alukur'an ọmọ ọ̀ha àwọn àgbàlagbà táwọn náà bá fi ọpọlọ síbi pé àwọn fẹ́ há alukur'an àwọn náà há torí rẹ̀ nínú ìwádìí àwọn olùmọ̀ sọ pé kò sí ìyàtọ̀ láàrin rírí alukur'an há ní rọrùn láàrin ọmọdé àtàgbàlagbà lópin ìgbà tẹkíní kejì wọn bá ti fọpọlọ sí tó ń fẹ́ sí ìdáhùn pé táwọn àgbàgbọ́ ni pé wọ́n rọrùn fọmọdé láti tètè hájú àgbàlagbà lọ ìntàgbàlagbà ń fi àsìkò àtọpọlọ rẹ̀ ṣe lọ́pọ̀ àwọn ni sọ̀wárì tí máa gbé ọpọlọ ẹni kúrò nídìí ń ta fi síwájú tí ò ní jẹ́ ká tètè há kí lọ́mọdé fẹ́ sọ fún ìfiwájú ìjà ọjà ní ta ni àbọ̀jà ní ra ọmọ ní ni àbọ̀mọ ní wò torí ló ti jẹ pé ọmọdé ò ní nǹkan míì tó fi síwájú ó lè rọrùn fún un láti tètè ju àgbàlagbà lọ ṣùgbọ́n àtọmọdé tó há àti àgbàlagbà tó à ń bùkátà ká má kàn dúró nítorí pé mo ti há ń gbogbo èèyàn náà ti kọjá gbára rẹ̀ kọjá rí ṣùgbọ́n mo há ó sì ṣẹ́kù èèyàn tó ṣẹ́kù lọ́dọ̀ rẹ̀ ọ̀pọ̀ lẹ́gbẹ̀ẹ́ iye èèyàn tó ti há rí torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn òbí eléyìí kò yí ọ̀pọ̀lọpọ̀ òbí inú wọn sì máa ń bínú tí wọ́n sinú bí lórí ọmọ nígbà míì nípa àwọn fi ọmọ sí ilé ẹ̀kọ́ tahfidh al-Qur'an ọmọ sì ṣe bí ọdún mẹ́ta mẹ́rin ó kéré sí àbójú bẹ́ẹ̀ ló fi al-Qur'an inú àwọn ń dùn àwọn ń yọ̀ sẹ̀sẹ̀ ṣùgbọ́n ní tó bani lọ́kàn jẹ́ òun náà nípa al-Qur'an yìí á wá àrímá lọ́dọ̀ ọmọ nítorí pé kò lè ka nǹkan kan mánú al-Qur'an ní ti láì jẹ́ kó tún lọ wá al-Qur'an kan sẹ́bi ọmọ wa ni kìí ṣẹ̀bi rẹ̀ ó ti haná okùn kọ́ wa sọ ọ́ ha kọ̀ sọ àìsọ mú tá a máa lọ́wọ́ nígbà tí ń tá a wá yẹ ká sọ tá a sọ tó tá a máa lọ́wọ́ ṣé àìsọ kọ́ yẹ ká pẹ̀kẹ́lù àìsọ lọ́ yẹ ká pẹ̀kẹ́lù nítorí pé àkùránì fúnra rẹ̀ kò sí léèfì òun téèyàn bá ha. asúré tètè ya nílẹ̀ nílẹ̀ alukur'ani ó máa ń sáré tètè ya ni àyàfi kí ìwọ tó ha kọ́ ọmọ sọ̀rọ̀ alẹ̀ nítorí pé tí ìwọ bá ti lè sọ̀rọ̀ alẹ̀ ọ̀sọ̀rọ̀ alẹ̀ pinrin tẹ́lẹ̀ náà ń fẹ́ yọ yọ sọ ọ́ lẹ̀ lójijì ni torí ẹ̀ ló ti jẹ́ pé tó bá kò sí sinmi o kò sí sinmi máa ń ṣe ìmà. àtúnyẹ̀wò gbogbo ìgbà àkélákètúnké àkàlákàtúnkà eléyìí ló fà á ló fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn àwùjọ níbi tí ọlọ́run bá ti sẹ́nìkan ṣe kò ń gẹ ríra alukurani wọ́n á máa gbìyànjú àti di lè máàmù mọ́ṣáláṣí kan nítorí pé látàrí kó di lè máàmù yẹn ó láǹfààní pé gbogbo ohun tó ń ṣe mùrọ́jà òun tó ń kà látàtúnkà òun ké lákètúnké nínú sọ́láàtì rẹ̀ tó bá tún wá di kìyàmù lẹ́yìn wàá tún máa fi ṣe mùrọ́jà iye jútù mélòó lọ́ọ́ máa ké lóru nínú àwọn sọ̀làwátù rẹ tó ń bá ń ṣe tó o bá ti jákùn tó ń bá ń ṣe bẹ́ẹ̀ lójoojúmọ́ wàá rí i láàrin àwọn ọjọ́ péréte gbogbo alukurani láti bẹ̀rẹ̀ dópin ọ̀ kà láti inú tó ọ̀há ní tá à ń bá ń sin kà á máa ṣòro kíká gbàgbé. ó dùn máa kọ ha bàbá yìí ha alukurani tí ẹ ọ àti ẹ mọ wàhálà ti ń ṣe tí. kótó di pa alukur'an yẹn dúró lórí rẹ̀ dáadáa torí ẹ ẹni tó bá ha alukur'an ó gbọ́dọ̀ níye abala kan nínú alukur'an eléyìí tí wọ́n máa kà lójoojúmọ́ eléyìí tó ṣe yí pé yọọ máa jẹ́ àkàtúnkà fún nínú ìgbésí ayé rẹ̀ ó lè sọ pé júzù kan ni wọ́n máa ké lójoojúmọ́ so táwọn ké júzù kan. tí ẹ máa ń ké lójoojúmọ́ láàrin ọgbọ̀njọ́ èèyàn ti kí alukurani dà ẹni tó fẹ́ máa ké júzù méjì láàrin ijọ́ mẹ́ẹ̀ẹ́dógún ó ti ké gbogbo alukurani dà ẹni tó bá ti jẹ́ pé hísíbù méjì ni òun náà ń gbà dábàá erósù méjì yọ parí alukurani àbí jù bẹ́ẹ̀ lọ wọ́n á kẹ́dẹ̀ àmọ́ pé ní nǹkan mò ń ké ẹsì rí gbogbo oníkálukú náà àwọn mùsùlùmí náà a níwọ̀n bá nǹkan kan a hánú àlùkùránì ó lè má jẹ́ gbogbo ẹ̀ oníkálukú ní iye àdìsá kan tó há iye àhàzáàbù kan tó tó yẹ káyé pé gbogbo àwọn nǹkan tá a há yẹn á gbàgbé rẹ̀ nítorí pé ìbànújẹ́ tí ń mọ́ gbàgbé kọjá ń rí tó bá lọ́mọ rẹ̀ bá alukurani inú iṣẹ́ tó wà wájú tí yín ni kẹ́ ẹ rí pé ń mú ọmọ yín ṣe mọ̀rọ́jà kì í sì ṣe mọ̀rọ́jà bó bá ti ṣe wù ó mọ̀rọ́jà àlàkalẹ̀ tẹ́yìn ó ṣe fún ni bóyá kan ó gbọ́dọ̀ ṣe mọ̀rọ́jà àmójútó máa mọ́nítọ̀ tó bá sì jẹ́ pé méjì ni bóyá yọ ka kan yọ lábẹ́ monitoring ti yín tẹ́yìn gba alukur'ani lọ tí wọ́n máa ké tẹ́ máa bá wò kéde kíkẹ́ filẹ̀ nítorí kọ́ mi yẹn tẹ́ rí yìí báyìí òun máa fẹ́ ní tí ó bá fún láǹfààní àti lè fẹ̀yìntì ìyẹn fẹ́ wàhálà àmọ́ tẹ́ bá mu lórí tẹ́ bá mu lọ́rùn oní ọ̀padà rẹ́rìn nígbẹ̀yìn ọ̀rọ̀ nítorí yóò rí pé alukur'ani yẹn dúró lórí ohun dígbé ìgbàgbé ọ̀wà mi àwọn olùmọ̀tá ń kọ́ tírà oríṣiríṣi nípa kayfa tahfazul Qur'an wọ́n máa ń sọ ń bẹ̀ ní àlè gbogbo wọn ẹnu wọn kò lórí ọ̀rọ̀ yìí wípé kí ló dé tó fi jẹ́ wípé fatiha ó rọrùn fún gbogbo mùsùlùmí láti ké mùsùlùmí yìí ka fatiha kọ́kọ́ tẹ̀ wọ́n ní kí ló dé wọ́n ní torí àkàkúkà ni ó ti pọ̀ jù lójúmọ́ kan mùsùlùmí ó fatiha nígbà mẹ́tàdínlógún ẹ dákun tó rọ lọ kò sí nǹkan tá à ń kà tó pọ̀ tó bẹ́ẹ̀ yìí. ìgbà mẹ́tàdínlógún lójúmọ́ kan èyí tó túmọ̀ sí pé àti gbàgbé rẹ̀ kò lè ṣèṣe kí ló dé táì ké gbogbo alukurani náà bẹ́ẹ̀ kọ́pọ̀ báwọn àìmáa ké kọ́pọ̀ báwọn òun ló fà tó fi jẹ́ pé gbogbo ńta aláǹha à ń gbàgbé èyí tó túmọ̀ sí pé ẹni tí ó fẹ́ máa gbàgbé alukurani tó bá há ìyànjú tí ó gbà òun náà ni kó dín àwọn nǹkan míì ti ń gbàsìkò rẹ̀ tí ń gbàsìkò rẹ̀ jẹ́ kó kó máa wá lo àwọn àkókò tó ní kó máa lò wọ́n fún àkétúnké alukur'an eléyìí ọ̀ràn lọ́wọ́ láti jẹ́ kó lè sọ alukur'an lọ́dọ̀ rẹ̀ alukur'an yàtọ̀ sí nǹkan míì tá a máa fọpọlọ ha o yàtọ̀ sí nǹkan míì tá a ha ìdí nu dáná pé àpèjúwe ẹni tó ní alukur'an àpèjúwe alalukur'an kìí ṣẹni tó gbé lọ́wọ́ kìí ṣẹni tó rí kanu rẹ̀ tí wọ́n bùn o kìí ṣẹni tó ní kanu rẹ̀ láìbírì rẹ̀ o àpèjúwe alalukur'an tó ti ha nítorí sọ yìí kharaja makhraja al-ghalib atani tí ò tí ha gbogbo ẹ̀ tó ń ha nínú rẹ̀ alalukur'an ni wọn náà nítorí ọwọ́ wọn bá tọ́ ha ìbá alukur'an ni àpèjúwe wọn tí wọn ò bá fẹ́ kí n táwọn hàn kọsà lọ má wọn lọ ẹ bùkátà láti lọ máa hàn tú rọ ọ̀hán hàn tú mu ike tó bá ti mú hàn tú òní gbàgbé wàá gbàgbé kọjá bí káfù hàn tú kíni àbẹ́lòmíì wọn lọ gún kíní kan fún bí edu wọn ni kọ́ máa fi fọ́kọ́ mu fáhámù ni ọpọlọ rẹ ọ ṣáàpù àfi bí àdá tí wọn ti pọ́n tọdún mẹ́wàá sàmàkéyìn náà ṣáàpù irọ́ lásán akramakumullah nígbà tó lọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa fẹ́ kọ́ wa ní tá a máa ṣe tí mo fi máa wá fún atágbọ̀ yóò fi máa wà kí ni ọlọ́wọ́ bá sọ fata'ala Allahu al-maliku al-haqq fala ta'jal bil-qur'ani min qabli an yuqda ilayka wahyuhu wa qul rabbi zidni ilma rabbi zidni iná lọ́lọ́ ní ká máa wí kó fi lè sàlékún mà fún wa ya Rabbi mo ti hal Qur'an ìfẹ́ gbàgbé ya Rabbi mo ha sura ìfẹ́ gbàgbé ọ̀nà wo ni ń gbé gbà ànábì ní kọ́ alẹ́ kọ́ yìí. ó ní àpèjúwe ẹni tá a fún hal Qur'an kò bá jẹ́ gbogbo ẹ̀ ló ti há kò bá jábàlá kánú rẹ̀ ló ti há ó kéré ni tàbọ̀ pọ̀ àpèjúwe rẹ̀ dàbí àpèjúwe ẹni tó ní ràkúnmí tó ti wá fi okùn dé ràkúnmí yẹn lórúnkún nítorí tó bá fẹ́ dé ràkúnmí orúnkún náà máa ti dè tọ́ba wá dé ràkúnmí pẹ̀lú ẹ̀kọ́ọ̀lì okùn tí wọ́n máa fi dé lórúnkún ràkúnmí á máa tètè yọ ẹsẹ̀ kúrò nínú okùn nínú àdìsí mi anabi sallallahu alaihi wasallam ẹ mójútó alukurani yọ ẹni tọ́ba akọ mójútó torí á máa tètè sámánì lọ́wọ́ ju bí ràkúnmí ti ṣe máa yọ ẹsẹ̀ nínú okùn tí wọ́n máa fi dé lọ wọ́n máa ti dé ràkúnmí tẹ̀ bá yára ó ti yọ ẹsẹ̀ wọn àtàní ọ̀fọ́mìnira gbogbo yẹn ló ń fọ́mìnira ràkúnmí náà fẹ́ kẹ́ di o tẹ́tí fẹ́ di òmálẹ̀ tọ́ àpèjúwe rẹ dàbí àpèjúwe bàbá onírà fún mi nì tó ti fokùn tá a máa fi dé tó fi só ní orúnkún tọ́ ọ̀bá mọ́kùn lọ dáadáa kó o sì má gbàgbé pókùn rà fún mi ló mú lọ́yìí rà fún mi ó sì máa bẹ pẹ̀lú rẹ̀ tọ́ ọba ti gbàgbéra tọ́ sokùn lẹ̀ rà fún mi ọ̀lọ́ ni o torí kò sí nǹkan kan tí ń fẹ́ kó o di òmálẹ̀ bẹ́ẹ̀ làlùkùránì rí. tó bá jẹ́ kó ti kó hal Qur'an ó sì ń ké lákètúnké ọ̀ ń kà lákàtúnkà pẹ̀lú ògbó ọlọ́run nígbàgbé torí pé omi lóòótọ́ yóò máa pẹ́ kó tó dórí tiẹ̀ pẹ̀lú mùrọ́jà rẹ tó ń àmọ́ kò ní í jọ kó òkè rárá kò ní dàbí ìgbàgbé tẹni tí kì í ṣe àtúnké rẹ̀ tọba tí wàá sọ ọlẹ yóò lọ ni o ní ìsinsìn yẹn bá ha nǹkan kan náà alukurani lónìí ọha láàárọ̀ Ọlọ́run ọba nínú àánú rẹ̀ ó rí i pé yóò mú kọ ọmọ gbọ́ nínú orí rẹ̀ lónìí títí ọ̀sán ọmọ gbọ́ títí alẹ́ ọmọ gbọ́ títí kó tó sùn tó bá fi lè sùn májú tó ní nǹkan kan tó ṣe sí tó há lónìí láti dé mọ́lẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run ó lè wá sí lọ́la pálukùrá ni ṣe rí nu àmọ́ tó bá ké bó ṣe hàn ó fi gbogbo òru òní ó fi sùn ó jí lóru ó sàlù aláàrẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní ti sọ̀rẹ́ kí òwúrẹ́ tó wọn á ké nínú kìyàmù léèlì rẹ̀ yẹn ó wá jẹ́ nítorí ó ti hàn. so bó ṣe pọ̀ bó ṣe kúrú tó ń ké láti tún ké bóyá rákà tó fẹ́ ṣe mẹ́wàá ni kó fi wítìrì kó fi parí rẹ̀ nítorí wá hàyàn kò ju tó lè ké kan lọ àmọ́ torí gbé gbogbo òdúró kọ̀ọ̀kan nídúró mẹ́wẹ̀ẹ̀wá òun náà lọ́sàn-án ké subhanallah wàá pé yóò dúró lórí rẹ̀ dígbì ni tọ́ba la fi tàná àti tọ́lá àbí tàná àti tòní tọ́wọ́ àfi ṣe kìyàmù lẹ́yìn lọ́la subahánàlá ó rí i pé ó tún dúró èyí tó ti kọ́kọ́ hàn yóò tún dúró digbí tó bẹ́ẹ̀ ni téèyàn hàn lèèyàn ṣe ní gbàgbé mọ̀tẹ́yìn bá ti kàlákàtúnkà tọ́nkan náà lọ́kọ̀lọ́kọ̀ wá sọ pé à ah, alihamudulilayi wọn ti ha alukurani ah, bàbá kan sọ pé à ah, adúgbò ti ha alukurani àwọn ọmọ tó fọlọ́n jọjọ kó ti ha. kí ló dé nítorí mo ti ha èmi ṣàtúnyẹ̀wò ó sì ha ọha rí ńlọrọ rẹ ọdà ọdà bíi olùmọ̀ tó ti kú ni táwa gbára sàárì rẹ kọjá wọn á ní ah, olùmọ̀ lágbájá ni súnré wọn ní olùmọ̀ báwo pé wọn jẹ olùmọláyé wọn mo rò pé wọn jẹ olùmọláyé wọn ní ìsìngbà tí wọn náà alukurani táàrí lórí rẹ mọ ọjẹ pé o ti ha alukurani rí lọjọ kan wàláhì mùsíbà ìbànújẹ́ wà ń bẹ gan o níbi tó bá rántí wàhálà tó ṣe kó tó rí ha tó bá rántí iye àìsàn tó bá rántí iye ìpèbímánú tó ṣe kó tó rí ha tó bá tí wọ́n ń wo àwọn ọmọ táwọn ń ha lọ́wọ́lọ́wọ́ táwọn ò tí ì rí ha tán tí wọ́n wá rántí kí wọ́n náà ti ṣe bẹ́ẹ̀ rí amó ti gbàgbé èèyàn fẹ́ sàn jẹ kọ́dọ̀ ò ní fẹ́ dúró bẹ́ẹ̀. wọ́n a pé ah, ẹja pọ̀ nbí ẹja pọ̀ nbí wọ́n lé ń lé nítorí pé náà ti ní achievement àmọ́ ti bàjẹ́ wá rọrùn nísìnyẹn rí pọ̀pọ̀lọpọ̀ ọmọ ti alukurani ló kọ kó ti harí tòtò máa ní kábíkà n ṣe mọ̀rọ́jà mọ̀rọ́jà àkọ́mọ́ o mo rò pé wa nìyẹn mo ti kà á ti pẹ́ àmọ́ tí mo bá ti kà á lẹ́ẹ̀kan báyìí ó tún ti padà sórí mi sẹ́ńtì máa tẹ̀lé nu mo rọ́jà pọ̀ ó ń tuntun á nítorí kóòtù rí kóòtù gbé gẹ́gẹ́ bó ṣe há ríjọ àkọ́kọ́ láyé rẹ bẹ́ẹ̀ ló tuntun há ọkàn lè rọrùn tún há ju tẹni tí ò há rí ẹ jẹ́ ká mú títú alukur'ani ti ń bẹ pẹ̀lú wa mo níyàtọ̀ ń bẹ láàrin sísọ alukur'ani lẹ́yìn tá a há pẹ̀lú sísọ nǹkan míì tá a máa forí ha nísìn wọ́n ṣe fíìmù kan nínú àwọn fíìmù yẹ̀yẹ́ tí wọ́n máa ṣe yún wọn alẹ́ nìkan òun ni bàbá olóògùn nínú fíìmù yẹn bàbá olóògùn wọn wá ṣe kóhùn àti bàbá olóògùn míì ń jà wọn wá pàdé lóríta kálukú wá ń janu jàbùn so ọ̀fọ̀ tí kálukú wá ń pa wọn kìnìkan ní ṣe kìnìkan ló dé kìnìkan kìnìkan ní ṣe kìnìkan ló dé kìnìkan níjọ́ táwọn kìnìkan àwọn arúgbó mẹ́ta lọ́wọ́ à ń bẹ̀ ńgbà wọn pàdé ẹ̀rí pé bó ṣe há sórí fẹ́ bá fi ọ́ lè rìn lẹ́yìn ọdún mẹ́wàá ó tún máa wí sórí torí pé súnà ṣètọ́ni nìyẹn kútùbà ṣètọ́n wàá rí pé ọ̀há àbàjẹ́ ni tọ́mọ kí ni tí mo ti rántí pé ilé gbàgbé láíláí àlùkò ráyọ̀ kí ló dé tẹ̀ ń gbàgbé rẹ̀ láíláí àwọn orin tẹ́ ẹ ti gbọ́ láti kéékèèké kí ló dé tẹ́ ẹ gbàgbé rẹ̀ ẹ rí i pé kò nídìí mùrọ́jà ṣètọ́ni ń bẹ lára àwọn orin wàláhì tẹ́ máa gbé sílẹ̀ kan tó bá gbàbẹ̀ kọjá báyìí ó mú nǹkan kan nítòsí mú àti kọ́ lọ́wọ́ bọ̀ ha kọ́ parí kò ní parí o lórí rẹ̀ ni ó wà níjọ́ kan kọjá lọ mí kan wọ́n á gbórin òfò kan sí á ní yọ̀ǹgbà yọ̀ǹgbà ó rí i pé láíláí lórí rẹ ọmọ kan yẹ yóò gba ẹgbẹ òkè kúránì tó wá gbọ́ kí ló dé tó ń sá lọ. wàláhì mùsíbà nísìnyí ẹ wo àwọn bàbá bàbá láyé jọ wọn máa ń ra àwọn rẹkọọdù lórí ṣeréṣeréṣeréṣe tó àwọn òkúkú kí wọn ọdá kan nù so àwọn ọmọ òkú àwọn fi ń pààrọ̀ nù rẹ àwọn ọmọ òkú bóyá ń gbà mí wọn fẹ́ẹ́ fi bá àwọn ìyàwó wọn wí nítorí pé àwọn orin tá ń kọ fáwọn aláṣejù òjò wúbìrin gbogbo ẹ̀ wọ́n lè rà fáwọn bàbá yẹn wọ́n máa gbé sí so bàbá náà ti gbogbo ẹ̀ ti wà lórí ẹ̀ o bàbá ọmọ kò ń fa burú sàwọn ọmọ so báwọn ṣe ń gbé rẹ́kọ́ọ̀dù sí subhanallah ọmọ òde ha gbogbo ẹ̀ wallahi kọ́dà bí wọ́n bá ṣe lùlù ọmọ òtún lù tí wọ́n bá fọn fèrè yóò tún fẹnu fún lẹ́yìn ọgọ́rùn-ún ọdún tí wọ́n bá sẹ̀mí dìgbà náà wallahi tí wọ́n bá bí ń jọ́ ọmọ ẹ̀rẹ́ lomi ńgbà tó fẹ́ kú tó sọ pé kọ́sọ la ilaha illallah orin lìgálí ní kọ́. kí ló dé torí ni bàbá rẹ̀ ń gbé sétí láti kékeré nígbà tó náà tó dàgbà lìgálí mùkáíbà náà ní kọ́ ká ìgbà tí kúdé ń kọ́ ni sọ ni máa dúpẹ́ ogún mẹ́rẹ̀ sojú ogún tún parí sojú ah, ah, ogún <laughs> torí ẹ̀ náà la sọ pé ẹ̀yin èèyàn àwọ̀ yìí ẹ̀yin yí ìlànà tẹ̀ ń gbégbèsè ayé yín gbà padà mọ́jọ́ ó dàbí tàwọn bàbá bàbá tí wọ́n fọ̀nà kan àbọ̀nà míì bá tàwọn ọmọ wọn jẹ́ láìmà ẹ̀yin ẹjọ́ jẹ́ pàlùkùrọ̀ áàní lẹ́ ń gbé sí rédíò yín nínú ilé yín káwọn ọmọ yín ọmọ gbọ́ pẹ̀lú ògbọ́lọ́ kódà kó ṣe pé wọ́n yẹn tètè há wọn bí wọ́n ṣe máa tètè há wọn tọ́mọ bá ń gbọ́ lágbọ̀tún gbọ́ pẹ̀lú gbọ́lọ́ yóò ṣe rere láyé rẹ̀ yóò ṣe ìrànlọ́wọ́ gidi nínú ìgbésí ayé ọmọ kódà ó lè jẹ́ sábàbí tọmọ òfin nígbàgbé alukurani láìláì so kí làwọn ń wá lọ sídìí rẹ́kọ́ọ̀dù òfò kí làwọn ń wá lọ sídìí rẹ́kọ́ọ̀dù ìbàjẹ́ tó fi wá jẹ́ pé bí ọ̀jẹ́ jùjú ajẹ́ fújì gbogbo ẹ̀ náà làwa kó kálé sẹ́sì rí ibi tí jàǹbá ti ṣe wá lọ́pọ̀lọpọ̀ làwọn obìnrin tí kálukú ń fẹ́fá nítorí pé àwọn obìnrin wọn yẹn ó kéré púpọ̀ nínú àwọn ètò lẹ́sìn àwọn èyí tá à ń kọ́ lẹ́sìn tí ń bọ́rí bọ́rọ́ àwọn lọ́kọ̀ jù wọ́n sì ní òwú tí ìyá bá gbọ̀n òun náà lọ́ọ́ máa rí ọ̀ràn ìyá tí ń wò pẹ́sìn ò pé òun ìyá tí wò pé wọ bàbá tó ọlọ́pẹ̀sìn náà gan kí ló fi dà tó fẹ́ pé ọ̀rọ̀ kan ọ̀rọ̀ méjì tí wọ́n bá orin òfò ni fẹ́ kọ́ ọmọ náà rí ọmọ náà dànù ọmọ àti máa pẹ́ lọ́wọ́ ìyá ju lọ òun náà ni ọmọ gbọ́ ọmọ ká gbogbo gbà ntí máa ń rọ sọmọ yín lórí ọlọ́run nìkan ló lè là yín ọlọ́run nìkan ló lè gbà yín ronú o tó ọlọ́tí lóbìnrin kan tó propose wọ proposal rẹ dáadáa fẹ́ni tó yẹ kó fẹ́ lọ fẹ́ fẹ́ torí pé gbogbo ṣòkòtò ti rìn àbí òye yín olójú bọ́tà irọ́ burúkú tó ń gbé ká gbogbo ẹ̀ ọ̀padà rókòdoro torí kìí ṣe tó kó obìnrin obìnrin bó ṣe rí ìlànà ṣe ń fẹ́ lánàá mi sọ̀rọ̀ láàrin sọ̀rọ̀ láàrin sọ̀rọ̀ fọ́ọ̀bù fọ́ọ̀bù bìdá ti dì tẹ̀rí ìbàjẹ́ ẹni tó lẹ́sìn ni kò fẹ́ ajẹ́bẹ̀ wá di òmúlẹ̀ mọ́fò ẹni tí ràn ọ́ lọ́tọ̀ àwọn ọmọ rẹ̀ ó fi jẹ́ nǹkan gidi ẹni tí ó jẹ́ lógún kọ́ mọ́ ọ́ jẹ́ ẹlẹ́sìn bó ṣe ń wù wọ́n náà ńlọ́jà wọ́n ti náà pa àǹfọ̀bìnrin àǹfọ̀bìnrin yẹn lè ṣàtìfẹ́fà yẹn lè sí obìnrin míì fẹ́ so ara ń tọ́lọ́ ti torí rẹ̀ ṣe ká kó obìnrin lẹ́tọ̀ọ́ náà nù nítorí wá tìrí kélé ìgbà ẹni tí bá pẹ́ nínú ilé rẹ̀ yóò dá méjì life and future tí àti tàwọn ọmọ rẹ wọn ò ní nǹkan kan ṣe sòsìànà pé kí wọ́n sọ fún ṣètọ́ nìkan yẹra síná kò lè kò sí kò ní lè fi torí ẹ̀kọ́ máa ń lè bá a jẹ́ nǹkan gidi ẹ máa wo ara ta lẹ ti náà ọmọ tó há alukurani ní ìsìn orí ńlá ni náà ṣùgbọ́n báwo ni o ti sọ alukurani eléyìí ní nǹkan tó le jù ara àgbàlagbà tó dàgbà gidi kótó di pé wọ́n há alukur'ani so ìmáàmù kan wà nínú àwọn ìmáàmù mọ́tíláṣí ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ń pè ní azahim azahim yìí báyìí àgbàlagbà ọjọ́ orí ni bàbá yìí fi há alukur'ani ọ ha ní gidi tóun náà tún bẹ́ẹ̀ náà ti máa fi sọ̀látù tarawih fún wa ní wọn pa àwọn pé gbogbo alukurani táwọn onáǹbẹ náà àti máa ṣe tó ń torí ẹ mo lè má rí nǹkan mú gbà kéke mi mo lè gbìyànjú àti mú gbà mo dàgbà kí n má wàá gbìyànjú kankan ibẹ̀ ni ibẹ̀ ni ọdá à ní ìsinyìí báyìí mi rí gbogbo ẹ̀ ha àmọ́ mo rí díẹ̀ ha àmọ́ kíyèsí sẹ́rí tó jà ní pé tí mo bá alukurani nǹkan kí n máa ké láti tún ké sọ àwọn olùmọ̀ nípa alqawaid alqawaid alfiqhiyya wọ́n ní àwọn nǹkan kan bẹ gan tó ké ṣíṣe rẹ̀ bùkátà níyàn kó tó jẹjọ sìn tọ́lọ̀ ń fún yàn ládàá lórí ẹ̀ nínú rẹ̀ ní kíkẹ́ alukur'an o bùkátà kọ dàníyàn sí kíkẹ́ alukur'an kó tó gbalada lẹ́ anna qira'atahu la takunu illa ibada gbogbo kíkẹ́ alukur'an ò lè jẹ́ nǹkan kan àtijọ́ sìn so ẹsìn máa kó tó bá jọ́ pé ndàlùkìyàmà nínú ìsìpẹ̀ tálùkùránì tí ó tọrọ fẹ́rú lọ́dọ̀ ọlọ́run tó bá ti jọ́ gbẹ̀ndà òkè yá má òun náà ní pé wọ́n lọ́n èmi ní mi ń fi lọ́rùn balẹ̀ lọ́sàn-án àti lóru kíké ló máa ń ké mi gbogbo ògbà. Al-Kùránì ó sọ pé kọ́lọ̀hún ẹlẹ́dàá kọ́ gba ìpè òun lórí rẹ̀ àwọn èké bóòlù tó afẹ́ sí pẹ̀ fáwọn tí wọ́n àlá aláàfẹ́ àfẹ́ kálukùránì ó sì pẹ̀ fún wa ńgbà tá a ti ìgbà tá a ti wà láyé lálẹ́ ké tá a bá ti kó ti parí nù wọ́n sọ fẹ́ni tó ní Al-Kùránì lọ́jọ́ gbẹ̀ndà òkèèyà mọ̀ pé máa ké gẹ́gẹ́ bó ṣe ń ké láyé ibi ọba lè kéde ibẹ̀ ní kórè ọ̀gá tó lálùjẹ̀mọ̀. ajẹ́ pé ká máa ké lákètún ké nǹkan òrè ni ọ̀dọ̀ èmi ti rà mí rí á máa ké jálùkùránì lọ́kọ́ máa ké ìwọ náà alálùkùránì ni ọ́. nítorí pé kọ́ ọ má sì torí pé mo há mi rí á kọ́ ọ wá pàtì lápàtì tán nítorí tí wọn bá ṣe bẹ́ẹ̀ ó téèyàn bá ṣe bẹ́ẹ̀ ó ṣera rẹ̀ alukur'an kò sáàyè fẹ́nikẹ́ni láti sọ pé mo ha mo ha gbàgbé rẹ̀ ọ̀dà mi ò ha ò ní àròyé kan tó lè wí fọ́lọ́ nígbà tó ọba máa ké à ń bùkátà ká máa ké jàmá. àdìsí kọ́ alẹ́ gbogbo ẹ̀kọ́ tó ṣẹ̀ṣẹ̀ lọ kọ́ yunifásitì lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa alukur'an wọ́n máa kọ́ báwo ló ṣe ṣe tó fi ha tó ọ̀bá sí ha ọ̀nà wo ló gbé gbà sẹ́ni tó ha tí òfin ní gbàgbé gbogbo ẹ̀ ni wọ́n ti sọ fún wa nínú àdéhùn tí wọ́n bá ń ké lákètúnké òní gbàgbé tó o bá ti pátì yọ pọ̀ tì tí wọ́n bá ti pa alukurani pípa la alukurani wọn pa wọn náà jù. tọ́ ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam tó wá sọ yìí pé dà in yìí hà amsakaha wa in atlaqaha dhahabat ó fi hàn pé sísẹ́kù àtàìsẹ́kù alukurani. lórí ẹnikẹ́ni tó bá hà àbó bá hà nǹkan ọwọ́ rẹ̀ lọ́wọ́ alukurani sẹ́kù wọlójọ́ sẹ́kù alukurani yọ sẹ́kù wọlójọ́ sálọ lápèjúwe láwọn ilé ẹ̀kọ́ gíga ilẹ̀ lárúbáwá wọ́n ní àwọn ètò kan fún gbogbo ọmọ tí ó bá ṣe ní gbogbo àwọn fakọlítì tán ti ń kọ́ nípa ṣẹ̀ríà ni wọ́n ń nípa Islamic studies kódà àwọn tó tún nípa Arabic language gẹ́gẹ́ bí aljami atul islamiyya ní almadina nínú ètò yẹn ni pé ìwọ dandan dandan ọdún mẹ́rin ni kọ́ọ̀sì ha ìdákanu mẹ́ta gbogbo alukurani ó lẹ́síùs ìdákanu mẹ́ta tó ti ha yìí yéésì kọ́ ọ̀hà lérè fi o ó ń ha ní híhá gidi ní híhá tó ti ké sọ́mà ní kọ́kọ́lẹ̀ gbogbo ẹ̀ lọ́kọ́lẹ̀ tó gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ha wọ́n sì ha wọ́n pass ní lójú kí wọ́n gbàgbé ẹ̀rí kíkọ́ àwọn ti jáde degree course nítorí tó bá fẹ́ẹ̀lì kọ́ọ̀sì kan nínú àwọn kọ́ọ̀sì ìsìtàn lọ́kàn ní fákọ́lìtì tó wà as far as àwọn ẹ̀kọ́ ìsìláàmù ti rí ó lè gbàwé ẹ̀rí àbọ̀ àbọ̀ ọ̀dà nígbà tí kálukú wá ha eléyìí tó sì sẹ́kù mà kò sẹ́kù mà lórí ọ̀pọ̀lọpọ̀ nítorí wọ́n ti fi gbọ́ bùkátà kan fẹ́ fi gbọ́ wọ́n ti gbàgbé nígbà tí wọ́n yẹ kà lákàtúnkà ó dàbí ọmọ tó na alukur'an ni nítorí pé wọ́n fẹ́ fi ṣe musabakọ alukur'an ó ti ṣe competition bọ́jẹ́ bí ọ̀jẹ́ ó ti pàtì nígbà tó jẹ́ ó lóun fẹ́ tájẹ́tì kó òun fẹ́ ti fọ́ọ̀sì náà ní gbogbo nàìjíríà òun sì ti ṣe òun fi tájẹ́tì pé tóun bá lọ ti international level tí ṣe kó o position tóun lè mú òun sì ti mú kí lóun tún fẹ́ fi ṣe má àrùn rè lẹ́ẹ̀ ẹni tó sì ṣe tí ò rí nǹkan kan mú ó ní ẹ sọ̀nà tèmi bàbá pa alukurani tí gbogbo àwọn eléyìí ṣe ń ta àgbàlérò pẹ̀lú alukurani kàlà kìí ṣe ń ta àgbàlérò pẹ̀lú alukurani ń ta àgbàlérò pẹ̀lú alukurani ó náà ní ká máa kà ká máa ké ká gbọ́ yìí ká máa tẹ̀lé ìlànà rẹ̀ ká máa ronú nípa ń ta àgbọ́ yìí ká máa fi ṣèwà hù ká máa lo ìwé òfin wa nìyẹn. ìwé ìmàna wa nìyẹn alanilọ́yẹ̀ wa nìyẹn wọ́n di walaqad yassarna al-Qur'ana lidh-dhikri fahal min muddakir afala yatadabbaruna al-Qur'an am ala qulubin aqfaluha so alukoro an yìí ń bùkátà kama kàlákàtúnkà kama kélàkètúnké eléyìí tí èsè kíkè tó fẹ́ ké pawó. ẹni tó fẹ́ kà láti fi gbowó lọ́wọ́ àwọn èèyàn kọ́mọ́jẹ́rù kíkẹ́ yẹn o wọ́n pè wá wọ́n ní ká bá àwọn sókè kúránì áá kẹsẹ̀rù kíkẹ́ sani kẹ́ máa ké nìyẹn o táwọn pẹ́lẹ́ yẹn òun wá owó ni wọ́n fẹ́ pa owó ni kẹsẹ̀ sani kẹ́ máa fàlù kúránì ṣe nìyẹn ẹ máa ké láti fi jọ́sìn fọlọ́ ẹ máa ké ẹ máa pàtì kẹ́ ẹ fi Ibn Mas'ud radiyallahu anhu ọgbà ẹgbà wá wá látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam anábì sọ pé ta'ahadu al-Qur'an fa innahu ashaddu taqassiyan min sudur ar-rijal min an-na'am min 'uqliha muttafaqun alayhi. anabi sallallahu alayhi wa alihi wa sallam ni ẹ máa ké alukurani yìí lákè tún ké ẹ máa kà á ní gbogbo gbà nítorí pé alukurani yìí a máa yára ya nílẹ̀ a máa yára sá lọ lọ́pọlọ àwọn ẹni tó ha ju bí ti ṣe máa yára bọ́sẹ̀ kúrò nínú okùn tó wọ́n fi so lọ. alimami al-Bukhari. àti muslim ló gbé jáde tàbá wá hàn Qur'an ọlọ́run pé ká tún gbàgbé o àbá máa ké gbogbo ìgbà ká máa kà á lójoojúmọ́ ó tún rọrùn ká tún gbàgbé nǹkan kan ń bẹ wa Muhammad sallallahu alaihi wa sallam òun la sọ alukur'ani kalẹ̀ fún oníṣe ìmáàmù fáwọn èèyàn nínú ọwọ́ ń ka kéwù lọ lọ́jọ́ kan nínú sọ́lẹ̀ anábì ọ̀ràn ti àyà sọ́kàn anábì tún á ké ó tún padà sẹ́yìn ó tún ké ó tún padà sẹ́yìn ó tún ké bí ṣe máa ń ṣẹlẹ̀ lójoojúmọ́ tọ ẹ máa pé abẹ̀rù Ọlọ́run wa lọ ẹlòmíín fẹ́ tó yẹ pé nǹkan tó yẹ kó ké lẹ́yìn tí ọkà dé yẹn má lọ́kàn máa bọ̀ fọpọlọ gbé ni àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin ọfọpọlọ gbé lọ́ba gbégbèkúgbè fún ọ wọn náà bá fà so ìwọ náà tó fọ́n wọn ti mú ọ kàkàkùkà so ìwọ ni ọlọ́run àlejò ọrántí wàá padà sẹ́yìn torí kọ́ mẹ́rin pé ẹ̀bà alukurani jẹ ìgbà tí anabi ń kà látàtúnkà tí òun rẹ ni tún sí anabi ka nǹkan mi wọn rò kó gbàtà wọn parí sọdẹ wọn ni alẹ́ ìtọ́fíkùn rọ́jò náà rọ̀ ṣe é ṣé ẹni tó gbọ́n sí láàrin yìí. ẹ̀yin na Ubay ibn Ka'b Ubay ibn Ka'b ń bọ̀ lọ́wọ́ nítorí pé Ubay ibn Ka'b à nínú àwọn olùmọ̀ńlá ń pa a gbọ́dọ̀ ní ha wa bí o ha gbogbo ẹ̀kọ́ ha kankan níjọ́ lè má mú bá etu tún ẹ fi lè tún ṣe ẹ ní bí agbá ká gbójò fún àyìnà àwọn máa ju àwọn èèyàn òde ìwòyí lọ àwọn èèyàn òde èwo yìí bóyá ntí lè má mu yẹ kó sọ tí ọtí ti ní pé la'allakum tuflihun ọ̀kan nu jama kan ní la'allakum turhamun <laughs> ẹ̀kẹ́ lè má bá gbà bọ́bá kékeré kúkè àwọn sọ ha bàyà rọ adágbé àkókò máa ti ń tọ́ yẹ kọ́ kàn náà mọ̀ so òbẹ́ yìí ò ń bí abẹ́rẹ́ rí tọ́ gbàtí wọ́n parí sọ ó túmọ̀ sí pé anábì tọ́lọ̀ ń sọ kalẹ̀ fún gbàgbé tó ṣùgbọ́n bó bá gbàgbé yóò tún rántí sanukore oka fàlà dansa tó akọ màá ké o sì ní gbàgbé tó téèyàn bá gbàgbé nǹkan kan náà Al-Qur'ani ó ní sọ pé nàzíìtù o nàzíìtù nàṣìyà yànsá ń sà o ní sọ pé nàṣìtù àná nítorí pé èèyàn ò ní finú fẹ́ dọ̀ gbàgbé alukurani nítorí gbogbo tíyẹn bá ti hánú alukurani láyé tó bá gbàgbé ìbànújẹ́ so ọ sọ pé nsìtù nsìtù amúmigbàgbé rẹ táwa ni nsìtù ṣe tọ́ni. gẹ́gẹ́ bí o ti ṣe wá nínú alukur'an nínú suratul kahf ike wa ma ansanihu illa ash-shaytana an adhkura wa ma ansanihu shaytan ẹnìkan ò mú mi gbàgbé rẹ̀ àfàṣetán gbà tí ọ̀dọ́ ǹdẹ́ tí Musa alayhi salam ti mú lọ síbi tí ó ti lọ kọ́ màkúmà tó lóun gbàgbé oúnjẹ táwọn jẹ tí Musa gbé fún pé mú oúnjẹ yìí lọ dáadáa òbí sáà jókòó fáwọn àwọn ń sinmi lòun bá gbàgbé oúnjẹ bẹ oúnjẹ ń bọ ó gbàgbé rẹ bí tá a ti jókòó yẹn ni kò máa ń sàn ní ìhù ilẹ̀ ṣẹ̀tàn ṣẹ̀tàn ló mú mi gbàgbé rẹ torí ẹ̀ náà sọ pé ń síìtù ń síìtù ọ̀bẹ̀lì mọ̀nà àtẹ́bẹ́ tẹ́ ẹ̀ máa ń pọ̀ wò. tẹ́yìn fẹ́ fi gbóyè níbẹ̀rẹ̀ wé yẹn àwọn akẹ́kọ̀ọ́ máa ń kọ̀rọ̀ kan wípé mẹ́kànnà fi hadha al-kitab min sawabin famin Allah gbogbo tó bá wà nù wé mi tó bá ṣe déédéé ọlọ́ọ̀ni o àtọ̀dọ̀ ọlọ́ọ̀lù ti wá wa mẹ́kànnà fihi min khata faminni wa min ash-shaytan àtọ̀dọ̀ mi ni àtọ̀dọ̀ ash <laughs> àwọn àbẹnu àwọn akẹ́kọ̀ọ́ máa fi dẹ́rìn para wọn pé fàmí ní agbọ́mí ní ìwọ ni àbí ẹ̀kọ́ ìwọ mi lè ṣe tán ajẹ́ pé mùsùlùmí rẹ nù ìyẹn ni pé supervisor rẹ ní ṣe tán. <laughs> wàhálà kò làhálà a ti rí ní ìsìn pé ó ṣe ṣe ká gbàgbé ó ṣe ṣe ká gbàgbé alukur'an ṣùgbọ́n tá a bá gbàgbé abára rán wa létí ọ̀dà nínú ìṣesí àwọn kan. yẹ káwọn máa ń kí alukurani láti túnké gán bí àwọn ará mẹdúgùrì Borno state generally Mayobe tí wọ́n bá ń tàǹkàrà kéwù tẹnìkan bá fi lè túnṣe à ó lè di wàhálà tóró wọn wò ó ń ti há dọ́gba kí fẹ́ túnṣe mo rò pé ń kọ́ ọ̀hán sínú wàhálà wọ́n wá mọ́wọ́ wọ́n á sọ láti jọ lóun ti ń kí alukurani lóòótọ́ akétúkẹ́ akatúkà akétúkẹ́ akatúkà kéde kí wọ́n gbàgbé ẹni pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn súkẹ́súkẹ́ ni màtí wọ́n wá wọ́n wá lójú méjèèjì tó ẹ káwọn náà ká gbìyànjú kọ́ lọ́wọ́ bá kọ́ ràn lọ́wọ́ ká má pa tẹ̀lé lẹ́yìn. قال وحدثني عن مالك عن أبيه أن عائشة زوج النبي صلى الله عليه وآله وسلم أن الحارث بن هشام سأل رسول الله صلى الله عليه وسلم كيف يأتيك الوحي فقال رسول الله صلى الله عليه وآله وسلم أحيانا يأتيني في مثل صلصلة الجرس وهو أشده علي فيفصم عني وقد وعيت ما قال وأحيانا يتمثل لي الملك رجلا فيكلمني فأعي ما يقول قالت عائشة ولقد رأيته ينزل عليه في اليوم الشديد البرد فيفصم عنه وإن جبينه ليتفصد عرقا إغواوي هنا جاء إغواة ولا تدور عائشة زوج النبي صلى الله عليه وآله وسلم eléyìí jẹ́ aisha ìròyìn ńlá tí ò ṣe fowó rà ìyàwó anabi wa muhammed sallallahu alayhi wa sallam ẹ̀yin náà ti mọ̀ pé àgbéga ńlá wa sallallahu nítorí pé ìyàwó ànábì ò dàbí ìyàwó ẹlòmíì ìyàwó ànábì láyé ìyàwó rẹ̀ lálìjáná gbogbo ìyàwó ànábì sallallahu alaihi wasallam ummahatul mu'minin àwọn nìyá fáwọn olùgbàgbọ́ òdodo zọ́ọ̀jù léde lárúbáwá wọn a máa lò fọkùnrin wọn a máa lò fóbìnrin kẹ ẹ lo zọ́ọ̀jù láì fi tá àti fóbìnrin òní afsahul lughat wọn lò ń lọ lọ jù nínú èdè lárúbáwá eléyìí tó hàn wọ́n ní alḥarith ibn hisham ọ̀kan nínú àwọn sọ̀hábà ni radiyallahu anhu ó bi anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó bi léèrè ètò túmọ̀ sí pé ntí ara sábàbí tó jẹ́ káwọn sọ̀hábà gbẹ́sìn ọlọ́run ọba yìí náà ni kí wọ́n máa béèrè so èèyàn bá ní lisanun sa'ul ahọ́n máa béèrè ìbéèrè tani tó fẹ́ mà ó súnmọ́ kóńtì òní mà yàtọ̀ sẹ́ni tó jẹ́ pé ahọ́n tiẹ̀ ahọ́n tó ṣe wípé wọ́n so lókùn wọ́n fi páńpẹ́ mu mọ́lẹ̀ ni kò súnmọ́ kó lè ní mà nítorí pé ntí ọjẹ́ kọ́kọ́rọ́ mà nínú kọ́kọ́rọ́ mà ní kéèyàn máa béèrè ẹ̀rí pé ní ìsìtẹ́ bá kẹ́kọ̀ọ́ tẹ́ bá fi lè kó lé ẹ̀kọ́ sẹ́yìn ẹ̀ béèrè títí tẹ́ fi kó lé ẹ̀kọ́ tí ẹ sì ti lọ wọ́n ti fún yín wẹ ẹ̀rí kó o ti kẹ́kọ̀ọ́ jáde o ti lọ ó rí kẹ́ nínú ìgbésí ayé àwọn nǹkan púpọ̀ ọmọ wa hàn ọ tí wọ́n wò ó pé fún bá ní bá ti béèrè nǹkan yìí lọ́dọ̀ olùkọ́ wa kí ló dé tí ń béèrè ok ó lè jẹ́ ọ lọ́rùn láti pé kó o tún tẹ kọ ọlọ́run lọ bọ olùkọ́ yín yẹn láti ṣèbéèrè lọ́dọ̀ rẹ̀ ní tó béèrè ńgbà tó wà nílé ẹ̀kọ́ tọba sì ní ẹ̀rọ gàásì mi létí ló fi máa béèrè wọ́n lè má ráàyè láti gbé ẹrọ yọ̀wọ́ apàdà já sí pé ìbànújẹ́ ọkàn ṣe mí ní tí bá ti mà kí n béèrè ẹlòmíì owó ò béèrè ọwọ́ ọ̀rùn ọba ń táwọn akẹgbẹ́ rẹ̀ bá ti béèrè kíláàsì ó lè mí náà ṣe ń béèrè tara tèmi ẹgbẹ́ rọ̀ fáwọn. ìtẹ́yìn bá ti béèrè mí náà kàkún pé mi mo béèrè àbúrò kàkún ìwé béèrè tiẹ̀ olódo ó béèrè tẹ́bá yẹ kó àwọn sọ̀hábọ̀ máa béèrè kí lẹ́ rò fáwọn àmọ́ Islam ìdáàmú ò ní pọ̀ nítorí pé tẹ́bá wo tẹ́bá categorize ọ̀rọ̀ tànàbì sallallahu alaihi wasallam ẹ̀rí pé ń bẹ́ẹ̀ nú àwọn ọ̀rọ̀ rẹ̀ eléyìí tó jẹ́ pé ó pilẹ̀ kọ́ wa lẹ́kọ̀ọ́ tá a mọ̀ ní. bẹ́ẹ̀ nú àwọn ọ̀rọ̀ rẹ̀ tó fi ṣe àlàyé ńtọ́nà wọn bá ní ká ṣe tí ọba ṣàlàyé nǹkan bá ti yé wa nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ ó fi ṣe àlàyé ńtọ́nà ní ká má ṣe tí ọba ṣàlàyé nǹkan bá ti yé wa ńbẹ́ nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ nítorí ó rí ń tà ń ṣe ni ló fi pàkíyèsí wa ńbẹ́ àwọn ọ̀rọ̀ rẹ̀ tó yẹ ìdáhùn ni sí ìbéèrè oníbéèrè tẹ bá wá lọ sínú àwọn àhàdìtà nàbì sallallahu alaihi wasallam ó tó kọtìrà al-masā'ilu allatī su'ila an-nabiyyu sallallahu alaihi wa alihi wasallam 'anhā wa ajāba ó tó láti kọtìrà kódà yóò tóbi kọjá àbíkí àfọ àwọn nǹkan tá fi ànábì léèrè nípa rẹ̀ tá ànábì dáhùn sẹ́wọ̀n kẹ́nìkan náà kó tìrà àkànjọba òun sọ pé jibrilu aleyhi salam yas'al wa nabiyu sallallahu aleyhi wa sallam yajib òun jẹ́ ìdí mẹ́fà. lórí ìsìn wọn wá fẹ́ sọ pé al-masā'ilu allatī su'ila an-nabiyyu sallallahu alaihi wa sallam anha wa ajāba gbogbo àwọn nǹkan tí wọ́n bí anábì léèrè ń parẹ́ tí anábì dáhùn a á máa bọ́lọ́mù yìí àmọ́ gbàdúrà pé tá a bá kọ́ ní èèyàn mélòó ní tún ká àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ wọ́n ní ayé ìsìn àwọn ọ̀fẹ́ wàhálà àwọn fẹ́ kẹ́ bá wọn sọ gbogbo màdì sandwich àti wọ́n ti pè ọ̀sán anúgbò káwọn ó gbé gbogbo ẹ̀mí láàrin ìṣẹ́jú mẹ́ta fáwọn dáadáa ẹ máa wá máa fọdún mẹ́ta kátìrẹ́ ẹ̀yọ̀ kan àgbẹ̀ mùsálà tẹ̀ ẹ̀dógún láti tẹ̀ dé báyìí à ń lọ mùsálà tẹ̀ ẹ̀dínlógún lé sọ èdè ló ẹ̀rí àwọn ọmọ ẹgbẹ́ fẹ́ kẹ́kọ̀ọ́ pọ̀ mọ́ bí àwọn ọmọ tí wọ́n á fìtínà ká ìbẹ́ náà fi ilé rìn kankan nì ẹ̀ mọ́sálà kan ló rú wa lójú ṣé gbẹ́ ṣe kọ́ mọ́ mi <laughs> ẹ̀ à ń ṣe fanfa kan bí nì ẹ gbọ́rọ̀ ṣé gbẹ́ wá mọ́ mi ẹ̀ ọmọ fi sí ẹni <laughs> subhanallah làwọn olódò ti pọ̀ láyé nì torí ẹ̀ eléyìí ó tó ní tírà ńlá àwọn nǹkan tá bí anabi sallallahu alaihi wasallam léèrè láyé tánàbì dá tọ torí ẹ̀ sàhábà béèrè wọ́n ní kayfa ya'tika al-wahy báwo ni sẹ́tọ́lọ̀ ń fi ránṣẹ́ sí máa wá bọ̀ ẹ̀kọ́ ńlá lélẹ́yìí o ẹ̀kọ́ ńlá lélẹ́yìí nítorí ẹ mọ̀ pé nínú tí máa da àwọn èèyàn láàmú láyé ni pé àwọn ìbéèrè fún ọmọ pàápàá bọ̀rọ̀ ti ṣe rí tí wọ́n fi máa sọ̀rọ̀ anábì sọ̀rọ̀ láìsílà lọ́lọ́rọ̀ ìwọ sì ń bá anábì gbáyé lásìkò kan náà ó yẹ kó lè láyà kó bí léèrè dípò tó fi lọ́mọ fẹnu wa rọ́ọ̀fù pé ah, àbúkú máa fi wà yìí ṣe wá ń bá torí ọkọ̀ ìjókòó láàrin wa ni wọ́n bá ló múná lọ kí ni wọ́n ń ṣe <laughs> yorùbá lẹ wọn á tọrọ àwọn yorùbá gan lọ́lọ́run kò ti àlẹbi Ọlọ́run lọmọ yẹ àwọn rìpọ́ọ̀tù òfò tí wọ́n bá mú wa tí wọ́n kàn máa forí gbé kalẹ̀ wọ́n kàn máa forí gbé rìwáyà rọ kalẹ̀. wọn á ń bi àlẹbi rẹ báwo ni wáyé yẹn ti mọ àtúrọ àwọn ọmọ á sì sọ ń pa rẹ wọn ò bí wa léèrè ń pa rẹ ẹ kọ́ wa bẹ́ẹ̀ náà lọ yẹ káwa náà mà sí bẹ́ẹ̀ náà lọ yẹ káwa náà mà sí ẹ rí i pé nìsí wọ́n máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ pé èèyàn ẹni tí sì ń sọ̀n kò gbọ́ lẹ́nu èèyàn kò gbọ́ lẹ́nu ẹni tó gbọ́rọ̀ lẹ́nu èèyàn kò tí ẹ̀ gbàgbọ́dọ̀ ibi téèyàn wà yóò sì máa sọ ọ̀rọ̀ burúkú burúkú jáde lẹ́nu tí ó dàbí ìgbà tí òun pẹ̀lú yín lẹ́jọ́ jókòó lẹ́sọ̀ eléyìí ń burú jáde ẹ̀ka náà kẹ́kọ̀ọ́ ìgbésẹ̀ táwọn olùmọ̀ máa gbé káwọn náà máa gbé lẹ́yìn náà ẹni tó fẹ́ sọ́n pa rẹ̀ kò tí kù ọ̀rọ̀ ọ̀rùn kan bàjẹ́ láti lọ bá ẹ dákun ká báyìí báyìí báyìí kò yé mi ń pa yín mo ń fẹ́ kí ẹ ṣàlàyé fún mi mo ń fẹ́ kí ẹ ṣàlàyé fún mi ẹnìkan ni wọ́n gbé tọ́pìkì kan sórí ọ̀nláìn kan ike ńgbà tá a sọ̀rọ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ kan nípa pé kéèyàn sọ lọ mú olóńgbò kó sọ sínú agbada tó ti gbé kaná bíi wákàtí márùn kó sọ lóńgbò síbẹ̀ láàyè ìkà. wọ́n á ní wọ́n bá bẹ̀rẹ̀ kọ́mẹ́ntì ó lábàá ìdìbò àkínní ìgbà ó ní láti jẹ́ kọ́dọ̀ àwọn jálàbí lókè. ẹnìkan ẹnìkan tó sọ ẹsẹ̀ bóyá wọ́n bá yẹn jókòó wọ́n má tàn gbèsè ayé èèyàn gbogbo ń tọ́ ọ̀mà gbogbo ń tọ́ ọ̀dáàmà wọ́n fẹ́ tàkọ́ owó ní tìlọ̀kùn kú tì kù ẹ dákun ó lẹ́tí mà pé wọ́n máa sọ olóńgbò sínú agbada láàyè àbí òye wa o lè lọ wádìí kò nídìí kọ́ máa wá kọ́ máa kà pétan kọ́ máa parọ́ kọ́ máa fagbárí gbé rọ́ọ̀lẹ̀ so gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn àwọn sọ̀hábà máa ń béèrè anabi wa sallallahu alaihi wasallam ah anabi dà pọ̀ anabi dà pé gbogbo ìta sọ náà ẹ̀ ẹ̀ pé ó ṣeé ṣe kí wọ́n tún wá béèrè náà káwọn náà tún bínú ìgbà dákun bò lẹsẹ mọ kí wọ́n máa sọ olóńgbò sí káwọn kan fún pé ṣé wọ́n sọ sí mi àbí béèrè wo ló ń béèrè mo rò pé yé so àmọ́tà nẹ́bì kọ́ ìgbà tí wọ́n wá tí wọ́n ń béèrè pé báwo ni wáhàyí ṣe máa wá bọ̀ sẹ́wọ́n tí wọ́n pè àwọn èèyàn ayé ìṣúná òun ṣe ìméjì àbọ̀fẹ́ wọ jahannama òkè omi nìkan èmi mọ̀ ń sọ̀rọ̀ gbé sọlọ sọmọ pé yẹn ayé sí à wàhálà pọ̀ sàmú gbà tó ti kọ́ lọ́rùn náà nàbì kó lè ṣàlàyé ẹ̀sìn à ànábì ti dà pọ̀ jù sallallahu alaihi wa alihi wasallam tó tẹ́lẹ̀ yìí tó yọ yorùbá tó wá lọ dà pọ̀ ọ̀kẹ́ ti kọ́ dà púpọ̀ ọwọ́ aburú ju ọburú o ànábì ọlọ́gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà láyé sí sẹ́yìn ọmọ ọ̀fẹ́ ọ̀lẹ́kọ̀ọ́ sẹ́mi ló ń fi léèrè lù béèrè kí lẹ́yìn wọ̀ràn tẹ́ẹ̀tì gbèdè ẹ wo lù béèrè sáájú ó ti di ànábì pé bó o ní wáhàyè ṣe wà ń bọ̀ ẹ ẹ̀kọ́ ńlá ń bẹ lára ànábì sallallahu alaihi wasallam ànábì ọ̀ká fún pé àìlẹ́kọ̀ọ́ à yóò bínú sẹ́yìn káwọn aláìlẹ́kọ̀ọ́ náà wà tí wọ́n máa ń ṣe sànàbì sallallahu alaihi wasallam àbí ẹ̀kọ́ ni màdánàbì sallallahu alaihi wasallam sọ pé ẹ gbọ́dọ̀ kọ́ obìnrin ju ẹ̀kọ́ kan lọ tí ẹnìkan lọ kọ obìnrin lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀kan náà sànàbì sọ pé sẹ́yìn máa fa tí mo sì wà láàrin sẹ́yìn máa fa tí mo sì wà láàrin tẹ́nìkan fi gbọ́ yí pé inú ti bí ànàbì tó fi sọ fún ànàbì pé àkùtúlù tẹ́tẹ́ ń pa á sọ̀sẹ́ wọn pé wọ́n ti gbọ́ yé nu ọ̀rọ̀ ànábì tẹ́ nu ti bí ànábì ẹ mọ̀ falkurani ṣeré mo sì wà láàrin sòkè tó ká ànábì náà gbàgbà kúgbà ó àmọ́ àwọn kankan wà tí èsè tí èsè ń tó burú àwọn kà kún àìlẹ́kọ̀ọ́ láyè sí nísìn ànábì lẹ́ kà kún so gbogbo á sì mọ̀ kọ́lọ̀ ló falkurani ránṣẹ́ sí àwọn arígbò ní ti máa wá tí wọn náà fẹ́ dà ànábì ni. <laughs> àbí wọn lọ́ọ́ fẹ́ sẹ́sẹ́sáìsì kan tí wọ́n fi máa bá wọn náà. anabi sallallahu alaihi wasallam wa dáhùn ahyanan ya'tini fi mithli salsalatil jaras ní ìgbà míì wáhàyí yẹn máa wá bá mi yóò máa ró bí agogo tí ṣe máa ró yóò máa ró nínú ọpọlọ àti etí mi gẹ́gẹ́ bí agogo ṣe máa ró wàhùwà aṣẹ́dùhù alẹ́ yìí ó ń lò lè koko jù fún mi tí wáhìí bá wá gbọ̀nà yìí ó lè fún mi ìyẹn ni pé a máa wúwo lára mi sọyún ṣe máa ń ní nígbà tó bá wá wá báwọn yọ padà di pé ìgbà tó bá tán tí wọ́n fi mí sílẹ̀ lẹ́yìn ìgbà tí alukur'an yẹn tán sọ̀kalẹ̀ tán wọ́kọ̀dọ̀ wàhálì tó máa kọ́ máa jẹ́ pé gbogbo ohun tí wàhálì mú wa ni mo ti sọ. tòyọ́ máa ró lára mi bí agogo nígbà tó bá di pé mo rí ìtúsílẹ̀ ìtúsílẹ̀ ọ̀ wà pẹ̀lú pé gbogbo ohun tí wọ́n sọ̀kalẹ̀ ńkọ́ ni mo ti sọ wa ahyanan nígbà mí ẹ̀wẹ̀ yatamathal liya al-malak rajulan màláíkà máa ń wá láwòrán èèyàn ni oríṣi ọ̀nà míì tí wáhàyí tó máa ń bá wa nù màláíkà tó mú wáhàyí wa òun náà ní Jibril alayhi yóò wá láwòrán èèyàn fa yukallimuni yóò wá bá mi sọ̀rọ̀ pẹ̀lú ntọ́lọ̀ fi ràn fa a'i ma yaqul màá sì tún sọ ọ́ gbogbo ń tọ́ba mi sọ oríṣi méjì ni wọ́n sọ ń bì qalat Aisha ìyàwó rẹ̀ Aisha tí ó gba ọ̀rọ̀ yìí wá wá sọ fún wa pé walaqad ra'aytuhu yanzilu alayhi yanzilu alayhi fil yawmi ash-shadid al-bard dájúdájú mo ti rán nàbì rí tí wáhàyè ń sọ̀kalẹ̀ fún lọ́jọ́ kan tó tutù mú ń bẹ̀ kíkankíkan fa yufsima tó di ike wọ́n ṣe ìtúsílẹ̀ fún wa inna jabinahu la tafassadu araqa ní ìgbà tí oògùn sì ń dà ní gbogbo ẹ̀kẹ́ rẹ̀ òtútù gidigidi oògùn sì ń dà ní gbogbo ẹ̀kẹ́ rẹ̀ nítorí pé wáhàyè kò yé nǹkan tó jẹ́ nǹkan yẹpẹrẹ tọrọ tọ́ àdìsí yìí ẹ̀kọ́ wà ń bẹ púpọ̀ ẹ̀kọ́ amini lórí pé àwọn sọ̀hábà máa ń bi ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tí wọ́n bá béèrè tí wọ́n bá dáhùn wọ́n máa ń sọ ìdáhùn rẹ̀ wọ́n yí sọ́ọ̀nù ìdí nu tí wọ́n fi ń sọ gbogbo ń tán sọ fún wa yìí tó bá ipá lákọ̀ọ́gbàgbé bá ní wọ́n ni gbogbo ń dáná fi kọ́ wọn àní gbọ̀ sẹ́wọ̀n kọ́pọ̀lọpọ̀ tiwa ní nǹkan mélòó ló ti kọ́ lé kí ó rìn mélòó lọ́sọ̀ọ́ mélòó lọ́sọ̀ láàárọ̀ yìí lásán gbogbo tá a sọ tó máa ní kọ́ ọ sọ ní ìsìn ẹlòmíì kí ọkọ̀ máa tàtà mọ́ta mà ní. ó dàbí ìgbà tí wọ́n sọ pé bí n bá gbàgbé wọ́n sọ pé sẹ́wọ̀n kẹ́ni tó ń bá sọ̀rọ̀ gan bí n bá gbàgbé ó ti disqualify ọ̀rọ̀ rẹ̀. ẹni tẹ́ ẹ máa ń gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ ọ̀mọ̀ dá nǹkan mọ̀ ní sábà sọ ní ìsìn ìsìn yóò ti gbàgbé òponú kọ̀mọ̀jọ́ ń jẹ lọ pàkáàdù torí ẹ̀ eléyìí ẹ síbẹ̀ àwọn sọ̀hábà ti kẹ́kọ̀ọ́ nu wàláì tó wá pé àwọn sọ̀hábà máa ń sùn bẹ́ẹ̀ wájú ànábì abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ kò sí nǹkan táwọn sọ̀hábà gbà wá fún wa bí pé wọ́n ń bọ̀rọ̀ lọ mo sùn ibi wọ́n bọ̀rọ̀ débi tí mo fi múná lọ sọ túbọ̀ sí pé wá iṣẹ́ ń bẹ wá ti tiwa tọ́pọ̀ gidi tọ́pọ̀ gidigidi torí ẹ̀ wọ́n máa bí anabi léèrè ẹ̀rí kọ́ ló ń sọ pé yasalunaka anil mahiyọ wọ́n máa bí ọ léèrè nípa obìnrin tí ń sìn nǹkan sùn wọ́n béèrè ọlọ́run dáhùn wa yasalunaka anil yatama wọ́n máa bí ọ léèrè nípa àwọn ọmọ òrukàn ọlọ́run ẹlẹ́dàá ni wa yasalunaka madha yunfiqun wọ́n máa bi ọ́ léèrè owó wo ni káwọn máa ná wọ́n alúwọ́n ká ní rúwọ̀ wọ́n máa bi ọ́ nípa ẹ̀mí wọ́n ń béèrè wọ́n ń béèrè wọ́n ń béèrè wọ́n pọ̀ so àwa náà tá à ń bá ń kẹ́kọ̀ọ́ a gbọ́dọ̀ sáhùn béèrè tó wúlò tó sáǹfààní kìí ṣe ló kọ pé gbogbo èèyàn ń béèrè jẹ́mi náà béèrè pé ẹjọ́ sà sẹ́yìn máa sùn <laughs> ìbéèrè eléyìí ẹ ṣèbéèrè kí ló fẹ́ lé ọ nínú ẹ̀sìn wọ́n máa ṣèbéèrè tó lè wúlò fún ọ ìbéèrè tó lè kọ́ ọ ìbéèrè tó lè múlọ tó adúgbò lọ́ọ́ máa ṣe ẹ̀sìn rí pé wọ́n dárúkọ oríṣi méjì nínú bí wàhálì ṣe máa ń fún anabi wáhàyí tí wọ́n ń ṣe béèrè ní ìsìn ni wáhàyí tá a máa kà kẹ́yìfà yẹ tí kẹlùwàhì bóòlù alukur'ani tí wọ́n bọ̀ ẹni tó máa béèrè ni. sẹ́mukádìí ti àyíṣà kan wá yà àyíṣà sọ pé kánà awwalu ma budi abihi sallallahu alayhi wa sallam min alwahyi arru'ya as ìbẹ̀rẹ̀ wáhà yìí táwọn kọ́ bẹ̀rẹ̀ sí ní mú wá bá nàbì sallallahu alaihi wasallam ń la láòdodo alukurani kìí sọ̀kalẹ̀ gbára láòdodo ìdínú tánàbí òfin tí òfin dárúkọ pé màmá lálálà ń gbà mí alukurani báwo lọ́ lálálà sokọtako ti àdìsí àyíṣà mẹ me yìí èyí tí wọn ka ó le wa gbara ala àmọ́ wáhà ti tí wọn ka wọn sọ pé ń wá gbára àlá tí Aisha sọ pé èmi kì í lálà àwọn sọ pé ànábì sọ pé èmi kì í lálà kankan níbẹ̀rẹ̀ ìgbà tó lọ ń ṣe lánàbì èmi kì í lálà kankan àyàfi kí nǹkan èèyàn wá kó wá sí ìmúṣẹ kó ṣẹ gẹ́gẹ́ bí mo ṣe lálà rẹ̀ gẹ́gẹ́ bí ìgbà tílẹ̀ bá má tí ò sí èméjì mẹ́ bẹ́ẹ̀ ni Imam Bukhari gbé jáde nínú àdéhìí akọkọ akọkọ nínú sàhíhì rẹ̀ lẹyìn ìgbà tó gbé àdìsí níyàwó báàbù bàdé ilwáhì kìtàbù bàdé ilwáhì eléyìí jẹba àwọn. níbẹ̀ yẹn Aisha fi àlá fi sí ipò ọ̀kan nínú jíjẹ́ ànábì nínú wáhì eléyìí tó sọ kalẹ̀ fánàbì sallallahu alaihi wasallam. ìgbà tí ànábì sallallahu alaihi wasallam sọ pé ìgbà màlẹ́kà máa wá bá òun láwòrán èèyàn a sì ti mọ màlẹ́kà tí máa mú wáhìí wá náà pé kò ní màlẹ́kà o màlẹ́kà Jibril alayhi salam tọ́ba wá wá láwòrán èèyàn kí lórúkọ èèyàn náà nínú àwọn sọ̀hábà tá a ní ìmọ̀ wá láwòrán rẹ̀ òní Dihya al-Kalbi Dihya al-Kalbi àwòrán rẹ̀ ní màlẹ́kà Jibril máa sábà gbé wá bá nàbẹ̀wò Muhammad. sallallahu alayhi wa sallam tẹ́lẹ̀ yìí wá túmọ̀ sí pé ọlá ńlá kan yàtọ̀ ń bẹ fún Dihya yàtọ̀ sáwọn míì nínú àwọn sàhábà ni nítorí bá mọ̀ kọ́dá kí ló dé tí èwo aláwòrán kí ló dé tí èwo Ali tí fi wọn wá aláwòrán Dihya Dihya gan ó kọ gan ẹ lè máa wá kálá ní ẹlòmí tẹsẹ̀ gbọ́ láyé rẹ̀ lónìí tó màlẹ́kà jibril máa ń wá láwòrán Dihya al-Kalbi kílódé tí ò wá láwòrán Abubakar Abubakar sì làrólé kejì làrólé àkọ́kọ́ lẹ́yìn anabi sallallahu alaihi wasallam olùlọ́lọ́lá kejì lẹ́yìn anabi Muhammad sallallahu alaihi wasallam nínú àlùmọ́ ìkíni dáhùn. dáhùn kò túmọ̀ sí pé Dihya lọ́lá kan ju àwọn míì lọ ń àwọn sàhábà ẹ má gbàgbé kọ́ lọ́n fún àwọn mọ̀lẹ́kà lágbára láti ya àwòrán ara wọn bá bá ti fẹ́ èyí tó wù nù àwòrán tó wù láti máa gbé wà nù kò sí wàhálà nù. ẹ sì rí Dihya al-Kalbi kò fi ṣe fáàrí rí pé ẹyin tó ṣe pé mọ̀lẹ́kà wà láwòrán yẹn kó rò pé yé. <laughs> So torí káwọn gbẹ́sìn yìí wọ́n dàbí ti àwọn olódo tó wáyé tó wáyé lẹ́yìn ọ̀rẹ́ yìí bẹ́ẹ̀ àwọn ọmọ adéhìyá náà ya nǹkan máwọn èèyàn lọ́wọ́ kékeré àwòrán wa ní ìjọ mọ̀lẹ́kà tìbúrẹ́ máa gbé wá bá lọ àwòrán bá bá abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀. tọ́ eléyìí túmọ̀ sí pé ṣé ànábì lọ sẹ́sà kíkọ́ náà báyìí ni kí wọ́n máa gbà mú wáyé wá fún un. wọn ò gbọ́dọ̀ gbọ̀nà báyìí àbí bá ti wọ ọlọ́ọ̀ni wáyé máa wá bá ti wọ ọlọ́ọ̀ni. ẹgbà wa tọ́ tẹ̀lé lẹ́yìn wọn ni وحدثني عن مالك عن هشام بن علوة عن أبيه أنه قال أنزلت عبس وتولى في عبد الله بن أم مكتوم جاء إلى رسول الله صلى الله عليه وسلم فجعل يقول يا محمد استدنيني وعند النبي صلى الله عليه وآله وسلم رجل من عظماء المشركين فجعل النبي صلى الله عليه وسلم يعرض عنه ويقبل على الآخر ويقول يا أبا فلان هل ترى بما أقول بأسا فيقول لا والدماء ما أرى بما تقول بأسا ما أرى بما تقول بأسا فأنزلت عبس وتولى أن جاءه الأعمى حديثي الإمام الترمذي نقبجاد من السنن ẹgbà wáyé ó wá látọ̀dọ̀ Urwa ibn Zubair Urwa ibn Zubair náà gbà látọ̀dọ̀ bàbá rẹ̀ táwa ni bàbá rẹ̀ az ibn al-Awwam radiyallahu anhu báwo wá ní Urwa ni ló ṣe jẹ́ Aisha tọ́lá rí i pé ó gba ọ̀rọ̀ wá púpọ̀ kọ́dà díìsì tó síwájú yẹn ó gbà á látọ̀dọ̀ bàbá rẹ̀ Aisha Aisha táwa làǹtí àìsà tẹ̀mà nílé Abubakar Asma bẹ́ńtò Abibak Asma bẹ́ńtò Abibak Asma wò náà ló bí tani Abdullah ibnu Azubair Abdullah ibnu Zubair Abdullah ibnu Zubair òun náà làkọ́kọ́ ọma táwọn muhajirun àbí lẹ́yìn tí wọ́n ṣe hijira wá sí Madina wọn ò bí masájú Abdullah ibnu. Ibn nwa kọ́dà àwọn wò pé nwa nǹkan kan ṣe wọ́n àdánwò kan bá wọn gbà wọn dé Madina torí wọn ọ̀rọ̀ ma bí gbogbo wọn ò bí ma Abdullahi ibn Zubair ni wọn kọ́kọ́ bí Abdullahi ibn Zubair sàhábì ni ṣùgbọ́n Urwa òun èsì sàhábì torí pé wọn ò bí lójú ayé torí rẹ̀ ló ń ṣe jẹ́ tí wọ́n gba ẹgbàá wá wá látọ̀dọ̀ bàbá tiẹ̀ Az-Zubair ibn al-Awwam ẹ sì mọ̀ pé Az-Zubair ibn al-Awwam ó ń bẹ nínú àwọn tó ti sàdéhùn àlùjáná fún látàyè ń bẹ nu al-asharatu al ó ní unzilat abasa wa ọlọ́run sọ abasa wa tawalla ó sì tàkìtì papọ̀ ọlọ́run sọ̀kalẹ̀ fi abdullahi ibn ummi maktum nítorí abdullahi ibn ummi maktum afọ́jú torí rẹ̀ lọ́lọ́run ti sọ àyà ìkàlẹ̀ anábì fàdúrò ẹ wọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa láti òkè sámà méjèèjì ọlọ́run ọba rí pé anábì fàdúrò kó tuntun àtìrè rẹ̀ afọ́jú tànàbì fajúro níwájú rẹ̀ kò ránàbì kọ́ fajúro subhanallah ọlọ́run ló jẹ́ kí abdullahi ibn umm, ummi maktum àti gbogbo àlùmọ́ ọmọ pé lọ́jọ́ yìí ànábì dijú wọ́n dijú má gbárí wọ́n fajúro sẹ́wọ̀n káyìn sí ẹ̀yìn ọmọ àwọn òkèèrè bá fọ́jú kẹ́ni wọ́ọ́ gbọ́gbọ́gbọ́ ẹni tó bá wà lẹ́nu wọ́n máa ń bínú kódà wọ́n ti fajúro burúkú pé èmi ò ọlọ́run ẹlẹ́dàá ọsọ ó tún wá ní ànábì sallallahu alaihi wasallam ó tún kọ̀yìn sí ẹ ma pápá tó máa ń bá yín tó ń bá sá ti ń gbọ́rọ̀ ó lákèésí tó náà lè ṣe tó lè mọ̀ pé ẹ̀kọ́jú sùn àmọ́ kó tó ṣàkíyèsí òun yọ jẹ́ pé akọ́jú náà ó ní ìfura tó ń bá wájú so ṣùgbọ́n lọ́wọ́ bá gbogbo àṣírí ìbáwí lélẹ́yìí o wọn kì í báyàn án wí àfi lórí àìdá wọn yìí báyàn án wí àfi lórí àṣìṣe so àbẹ̀sẹ̀ káfajúro sí ẹ̀ṣẹ̀ ńlá ni àbẹ̀sẹ̀ kékeré torí ká nàbí sọ pé tabassumuka fi wajhi akhika sadaqa ìrẹ́rìn músẹ́ rẹ lójú ọmọ ìyá rẹ mùsùlùmí sàrà ni dídi dúmọ́gbárí ńkọ́ fífa dúró ńkọ́ kódà kódà àmà dàmà àkọ́ọ̀kà lópin ìgbà tó bá kọ́ ọmọ ìyá rẹ̀ kí ló fẹ́ fàdúró wájú rẹ̀ sí ọ̀dà kákọ́yìn sí ẹni tí ó kọjú sí ni ńkọ́ wàlá àmàlẹ́sẹ̀ <laughs> tí ìbá ṣe pé bàá wí tọ́lọ̀ ṣe bì àmàlẹ́sẹ̀ nísìn ẹ̀yàn kéèsì nísìn wọ́n ń regba wọ́n ń rẹ wá ẹ wá gbọ́ tí mo ń sọ mo ń sọ̀rọ̀ etí mi ló ń gbọ́rọ̀ àbẹ́ ẹ̀kọ́ ni so ọlọ́run ti wá fi hàn wá bí iná pẹ́sẹ̀ ẹni bá kọjú sí ni ojú là á kọ sí a kì í kọ́ pàkọ́ sẹ́ni tí ọba kọjú sí ni so ẹni tó fẹ́ pàápàá jùlọ ọ̀rọ̀ ẹ̀sìn ló gbé wá kí ló fẹ́ kọ́ yìí sí i ìwọ lọ́ọ́ lọ́jà kẹtọ̀ ń tà ni ló dé kí wọ́n tọ̀ wá wọ́n wá dọ́dọ̀ rẹ tán o tún kọ́yìn ó dàbí ẹni tó ṣe signpost ni sí ẹnu ṣọ́ọ̀pù rẹ̀ wípé àwọn o àwọn máa báyà àwọn máa báyà gba ẹ̀tọ́ rẹ̀ lọ́dọ̀ gbogbo ẹni tí ó bá fẹ̀tọ́ rẹ̀ dùn tẹ́ bá débẹ̀ lẹ́mà sì ń bá wọn sọ̀rọ̀ wọ́n bá ń fi yín sọ̀rọ̀ lẹ́mà sọ pé ẹ̀yin lẹ́ pé wá pé owó lásán fún yín dáṣípà awẹ́tọ̀ wa wọ́n kàn ń bọ́ ọ̀rẹ́ rẹ̀ sọ̀rọ̀ pé ẹlẹ́yin lẹ́yìn tí ẹja rí tó tún padà wá bẹ̀ fẹ̀ ó ní padà wá bẹ̀ wọ́n ló ṣe cycles la fi wá àìmọ̀ ṣọ́ọ̀pù lọ́wọ́ alẹ̀ tá a lọ ṣe wọ́n lọ kọ́ fún wa pé ìwọ ọmọ báyẹn ṣe irú sẹ́ọ̀ àwa sì nírú ìṣòro yẹn bóyá o lè jọ́ kan nínú ẹ̀ńtọ́ lọ́ọ́ lò sábàbí tá a borí rẹ̀ ní tó gbé wa wá tẹ́lẹ̀ ìbá yé wa túmọ̀ sí pé wà nábì sallallahu alaihi wasallam wọ́n lọ́lọ́run fi sẹ́ràn gbàtọ́ lọ́n sì fi sẹ́ràn àwa rò pé iṣẹ́ tó fi rán ọ kárí àwa náà àwa ò rò pé níṣẹ́ ló fi sẹ́ràn ọ sáwọn èèyàn kan yàtọ̀ sáwọn míì àwa ò rò pé níṣẹ́ ló fi sẹ́ràn ọ sáwọn olówó yàtọ̀ sáwọn aláìní sáwọn ọ̀làjú yàtọ̀ sáwọn olùkọ́ sáwọn ọkùnrin yàtọ̀ sáwọn obìnrin àbí òye wa alò pé gbogbo wa lọ́lọ́rọ̀ sí ni ok ẹ mọ̀ pé iṣẹ́ ńlá ni iṣẹ́ mọ̀ ń kọ́yàn lẹ́sìn èyí wọ́n lọ́wọ́ ìsọnù pọ̀ ń bẹ́ẹ̀ o nísìnyí ẹnìkankan ẹnìkankan dé ni ó sì fi tọ́ bá wọn kan sọ̀rọ̀ máa ń tọ̀ àwa náà o láti jẹ̀bú sára láti wá o àwa náà wá gbé ní pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn wá ní o ọ̀ ọ̀n bá àwọn ará ìtòsí ọ̀n bá wọn sọ̀rọ̀ ọ̀tún bá kò tí ẹ̀ sínú kí ẹ jókòó ẹ káàbọ̀ masha allah lọ́kọ́tẹ́ lábílá bóòlù gbogbo àwọn èèyàn wa lọ́hùn tí dáadáa lẹ fi lélẹ̀ adúpẹ́ fọlọ́ntọ́lọ́n bá a sọ yín dé lálàáfíà sẹ́wọ̀n kan ti mọ̀ kó o ti fi kọ̀ǹsánù so yàtọ̀ sí pé ẹ lọ́kùn wọn bá àwọn èèyàn sọ̀rọ̀ ah ok àwọn màálù là wá <laughs> ìwọ tó jẹ́ pé o fẹ́ pè yẹn sẹ́sì ọlọ́ àfikọ́ lọ́ fọwọ́ nufa. tó o bá fọ ọwọ́nu ó ti gbà pọ pọ̀ wọ́n mhm. dàbí gbẹ́gbẹ́ àti tún di pé fóònù wàhálà yìí náà so ó pè ọ̀dà lóhùn ẹnìkan wọ́n ń pè ọ màmá gbé o àmọ́ gbogbo ìgbà tó bá pè sí ọlọ́run ọ̀kọ́ kó gbé fóònù ọlọ́run wa kọ́ pé kó gbé ọ wá ní ẹ dákun mo ti ń ìmọ̀ bóyá àwọn nọ́mbà tẹ́ ẹ máa gbé ọlámì kan yàtọ̀ ni wọ́n bá ní ìjọba fẹ́ sọ ní kò sọ á kí ni wàhálà yẹ́sì <laughs> ah, wà nìkan ló ní fóònù láyé ìyẹn púpọ̀ náà ní fóònù tí wọ́n ò pé ṣébí wọ́n lọ sọ pé ọmọ ń pẹ̀ sùn fa tí nǹkan ọ̀bá sì yẹ̀yàn kó bí ọ léèrè fa kí àná ń bí ọ léèrè ní sẹ́fẹ́sẹ́ sọ̀wọ́ wọn fẹ́ bí ọ ní àbọ̀rọ̀ ẹ̀sìn. Ah tó ó túmọ̀ sí pé àfi ká fọ ọwọ́ nu ká ṣe sùúrù ká fọ ọwọ́ nu ká ṣe sùúrù ẹ tún wá wò lọ́nà mi o ìgbà tí ẹnìkan yẹ à ń pè yín láti korodu ẹ bàbá sáré ẹlẹ́ran mo rò pé so bàbá sáré ẹlẹ́ran láti korodu so à ń tẹ́ bá fẹ́ sọ ẹ sọ tẹ́ bá fẹ́ sọ ẹ sọ ẹnìkan bá gbọ́ wá ní ah, honourable. Eh, kíní kan báyìí tó wà ní house of kíní kan ah, ẹ pẹ̀lẹ́ o ẹ kú dọ́rẹ́ta o ah, ẹ̀yin náà tún wá sí wàhálà ń pè ẹ́ o <laughs> ti túbọ̀ sí pé fine bara Nigeria limited ti ní wọ̀nyí kìí ṣẹ̀sìn lọ fẹ́ ṣàlàyé ọkàn fẹ́ máa lu ẹ̀sìn láti gba nǹkan tí ń bẹ lọ́wọ́ àwọn èèyàn ni ṣé lè túmọ̀ sí pé lópin ìgbà tẹ́yìn bá ti jẹ́ pẹ́sìn lọ fẹ́ pèpè lọ sídìí rẹ̀ wàá jẹ́ kó ní sùúrù màtàbà ní gbé fóònù gbogbo ẹ̀ láà ní gbé gbogbo ẹ̀ láà ní gbé yẹtẹkẹ torí pé lè mú kọ wa hẹn torí pé lómìnà fẹ́ béèrè ó mú kọ wa torí eléyìí kò mú kọ wa tábà ti fẹ́ gbé gbogbo ẹ̀ láàgbé tábà ti fẹ́ gbé selectively agbélé yìí ní ìsìn tọ́ba tún yàtọ̀ àtúnra yìí á kàn gbé tọ́ba ti wọlé yìí sòkò ní jẹ́ pà ń ẹni tí sì ń pè náà ó náà máa sọ ipò tẹ́ni tí ń pè lè wà síbẹ̀ yẹn náà gbogbo wa ó lè kò tí ò lè sọ̀rọ̀ ó lè kò tó kó lè sọ̀rọ̀ nǹkan banújẹ́ dé sùn náà ó lè wà kó pé nǹkan banújẹ́ ó dé sí kò dé sí amẹ́bí ń pa ń wá ọ̀rà jẹ kò rówó. màlẹ́kà ló mu lẹ́yìn wọn náà iṣẹ́ wo oúnjẹ wo ni wọ́n kó ránṣẹ́ tí wọ́n fi mọ̀ pé àjẹ́ àmọ́ ètò wà lè léyìn mo rò pé yé torí ma máa wọ pé kéènì gbogbo ẹgbẹ́ àjàjà wa tàtẹ tọba ti lọ Saudi ọ̀daràn ti ṣe gbogbo ètò ẹgbọ́n gbogbo ètò wọn ló ṣe torí di eléyìí báyìí wọ́n máa wá tara wọn dànù kò ní jẹ́ oṣù wọ́n máa ẹ ẹ ẹ dákun mo ní kí n béèrè pé àlùmọ́sùn ala kò fẹ́ lóru gbogbo eléyìí yẹn ẹni tó ṣe pé òun náà ní àwọn èèyàn náà táwọn náà ń bá a ṣe wọ́n wà considerate torí tẹ̀lé bá ní consideration ẹ máa rántí pé èèyàn náà ní gbogbo oníkó so irú ètò ṣẹlẹ̀ yìí ọjọ́ ìbáwí fún gbogbo wa náà eléyìí ìṣẹ̀lẹ̀ yìí ń bẹnu àwọn ẹ̀rí tá a ní lórí fún àwọn ànábì Ọlọ́run wọ́n máa ń dá àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké abasa ẹ̀ṣẹ̀ ni tàwálá ẹ̀ṣẹ̀ ni sòṣùgbọ́n làwọn bá ti forí jù inna fatahna laka fathan mubina liyaghfira laka Allahu ma taqaddama min dhanbika wa ma ta'akhkhar wa yutimma ni'matahu alayka wa yahdiyaka siratan mustaqima. sọ eléyìí àti irú rẹ̀ àti irú rẹ̀ kéékèèké ti ṣàforíjì rẹ̀ fún anabi sallallahu alaihi wasallam àwọn anabi ọlọ́run kì í ṣe ńláńlá wọn kì í ṣe ńláńlá ẹ̀ṣẹ̀ kéékèèké náà wọn máa ń abdullahi ummi òun náà ni ẹni tó wáyìí afọ́jú ni afọ́jú ni wọn ìgbà tí anabi sọlá àtúnà ni kó gbójú rẹ̀ fún bẹ́ẹ̀ lọ́wọ́ sọ pé bá fọ́jú lélẹ́yìí anabi tó ń bá fọ́jú ìwọ fọ́jú mo rò pé yé sẹ́mu kálá ṣèjú lè yẹn dà pẹ̀lú àwọn obìnrin nígbàtẹ́ ìmọ̀ àzọgbà wọ́n ti bá ń gbọ́ gbọ́gbọ́ gbọ́gbọ́ alẹ́ àwọn alùsùn náà ti pọ̀ jù mo rò pé yé àdáni ti torí ti ká di alùbídíà ẹ̀sìn ọlọ́ọ̀lá ó sì lẹ́yìn náà ìgbà tí wọ́n mọ̀ pé o tún kù fẹ́ lòun kí lọ fọ́kọ rẹ sí tó kúkú máa ṣe títì kà nígbà tí fọ́kọ rẹ ó ti wà límìtẹ̀ sí ọkọ rẹ yẹn torí ẹ ẹ wá àìsà ó láfọ́jú lọkùnrin yẹn anábìrin tó ń bá fọ́jú sójú tiẹ̀ fọ́ ni Abdullahi ibn Ummi Maktum yìí báyìí wọ́n jẹ́ ẹni tó ṣe é pé wọ́n jẹ́ kúrọ̀ṣì òun náà ṣe hijira wá sí madina ni amiri nínú àwọn banu amir ibn lu'ay láti inú wọn ló ti wá mo fọ́jú kò pé kí wọn náà má ṣe rere láyé o mo fọ́jú kò pé kí wọn má sànà bó ṣe wà lìjẹ̀nà mo fọ́jú kò pé kí wọn má wà á mọ̀ ẹ̀ wọ́n pé tọ́ta gbogbo wàhálà yìí náà nílẹ̀ ni pé èmi náà fẹ́ kọ́ ọmọ ẹ̀ dá mi lóhùn àwọn afọ́jú tí wá ń kọ́ àfi bára bàbí yàrá sósì yẹ kọ́ máa rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ náà because àwọn ìjọba náà yẹ kí wọ́n tají ó yẹ kí wọ́n tají because nínú bọ́lọ̀nsì máa ń ṣe àdánwò fún orílẹ̀-èdè òun náà nípa àwọn ọmọ orílẹ̀-èdè àwọn kan wà nù wọn tí wọ́n yà bìrùn á rà rọ á rà fọ́jú ara dẹ́tẹ̀ nínú àwọn ẹni tó jọmọ orílẹ̀-èdè rẹ ẹni tó bá jẹ́ olórí orílẹ̀-èdè wọ́n gbọ́dọ̀ ní àmójútó fún gbogbo àwọn eléyìí náà àní pa wọ́n tì nítorí pé àwọn náà láwọn àǹfààní tí wọ́n lè ṣe fúnra wọn wọ́n tún láǹfààní tó tún lè ṣe fáàlùmà tó ń ti bí wọ́n ṣe fọ́jú tó ń ti bí lèyìí ṣe yarọ tó ń ti bí lèyìí ṣe dẹ́tẹ̀ kọ́dà àwọn aká àwọn náà lè láǹfààní tó wọ́n lè ṣe fúnra wọn nítorí tẹ́ bá fi ẹlòmíì nínú àwọn abirùn yẹn sílẹ̀ yóò kó bára lé yóò kó bára oko bí bí bí adẹ́tẹ̀ ní ìsìn aká tẹ́ bá fi wọ́n lẹ̀ tí kálukú kan ṣe bó ṣe wù bí nàìjíríà ṣe rí ní ìsìn wọ́n á kó rẹ lómìn náà irú àwọn àrùn wà tó jẹ́ kó máa ràn sẹ́yìn ọ̀bá ti lámòójútó tó péye lórí àwọn ọmọ orílẹ̀-èdè yín ẹ̀sìn wọn tàtàkùtà fún gbogbo ara yín torí ẹ̀ lànàbọ̀ sallallahu gẹ́gẹ́ bó ti ṣe máa sá fún kìnnì àmọ́ ńgbà tíjọba tí ò bá bí a responsibility lórí àwọn ẹni tó gbádùn lónìí ti fẹ́ bí a responsibility lórí abirùn torí ẹ̀ ló ti jẹ́ pé àléébù fún òní tí ìdébẹ́ nìkan lónìí láwùjọ tiwa àfi kó gbégbá bára èyí tí ò tí ì rówó ra bọ́ tí ó fi máa ṣe bára yóò máa fọwọ́ ṣe tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. à ń bùkátà iṣẹ́ ńlá ni wàláì ìyẹn ni pé àti dolórí yìí kéésù ńlọjà bí àti sojúṣe olórí níìsín abdullahi ibn umu maktoum ọkọ ọmọ ọpadà mọ ìmọ̀ gidigidi débi wípé nínú ìgbésí ayé rẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó máa ń tẹ́ ìtẹ́ rẹ̀ lẹ̀ fún ìtẹ́ tọ́jọ́ tà anabi anabi ó ní kó jókòó lórí rẹ̀ yóò jókòó lórí rẹ̀ anábì tún fi ṣe alámòjútó fún lù ú nígbà tá anábì ò sí lù ú tó lọ sójú ogun pé ìwọ ni kò máa ṣàmójútó lù ìwọ ni kò máa ṣíwájú àwọn èèyàn fún sọlá títí tí fi dé. ètò túmọ̀ sí ẹni fún òṣèlú fojú di nínú àwọn èèyàn tó bá wà lábẹ́ rẹ̀ àyàfi tẹ̀yìn ọ̀bá wá ìdàgbàsókè fún lòyìn tẹ́ ẹ̀ bá wá ìdàgbàsókè fún orílẹ̀-èdè yín ilé ẹ̀ máa fọwọ́ rọ́ àwọn kan sẹ́yìn kò sí èyí tí ò lè tí ò lè ṣàǹfààní fún orílẹ̀-èdè kò sí èyí tí ò lè wúlò fún orílẹ̀-èdè lẹ́yìn náà tába ti ṣàṣìṣe kátúnṣe nínà ìgbà tọ́lọ̀ ti fi hàn náà pé ojú tó farú ìpàkọ́tọ̀ ọkọ sí arákùnrin àṣìṣe ni ànábì náà ló tún fà á mára ní tẹ̀tẹ̀ fún ànábì ní tún fi ń ṣe alámòjútó lórí Madina títí tí ó fi dé láti ibi tó lọ tó máa ṣe sọ láti fáwọn yẹn ẹ dákun kí ló tún kù àpọ́nlé wo la tún fẹ́ ṣe fún yàn tó ju bá lọ. òkè ṣe bíi tiwa ní ìdẹ́ni kó ń sa ìdá yọ ọ́ ṣàṣìṣe wọ́n wá fi yí ọkọ̀ ọ̀sà ìdá ọ̀ ṣàṣìṣe wọ́n fi yí ọkọ̀ ọ̀sà ìdá ọ̀ ṣàṣìṣe ìwọ tún wá ká àkékọ́ rí ọmọ sọ pé ẹni kó lè sọ ọmọ ọkọ̀ ṣàṣìṣe ìwọ lẹ́nu lágbájá kó ṣàṣìṣe ìyá ni pé màláìkà ni wọ́n ìwọ ò lè ṣàṣìṣe ó ti máa ṣiṣẹ́ rẹ láti ṣe hànà correction ló tá a bá ti ṣe àtúnṣe àṣìṣe yóò dàbí ìgbà tá a ṣàṣìṣe rí i nígbà tó yẹ pé tá a bá ṣe lọ́nga anabi sallallahu alaihi wasallam sọ pé at-ta'ibu mina dhanbi kaman la dhanba lahu ẹni tó bá ti túbá nídìí ẹ̀ṣẹ̀ yóò dàbí ẹni tí ó ṣẹ̀ rí i tọ kátàrà anabi kẹ́kọ̀ọ́ o anabi ti kọ́kọ́ ṣe báyìí sọkùnrin yìí ẹ wọ anabi tún ti ṣe ṣe lẹ́yìn ọ̀rẹ́ ẹ̀yin afọ́jú ayé ẹ̀yin arọ ẹ̀yin abirùn ẹ̀yin náà má jókòó ẹ̀yin ó dín ẹ̀yin náà má béèrè ń pẹ̀sìn torí ọjọ́ mi lójú níbìkan láti dánilẹ́kọ̀ọ́ so ẹnìkan wá ń fi ọwọ́ wọ́n sá fi ń sàpèjúwe mi ọmọ ẹni tó fi tájẹ́ tó ń sá ń fọwọ́ sọ̀rọ̀ ń fọwọ́ sọ̀rọ̀ báyìí ti ń sọ̀rọ̀ lọ ọ̀rọ̀ àwọn afọ́jú tá máa ń sọ ọ̀rọ̀ àwọn adití mọ́tà á parí àwọn adití kan wá bá mi wá ní wípé náà àwọn tún lónìí o kí ló dé wípé gbogbo ìdánilẹ́kọ̀ọ́ tá a ṣe làwọn náà gbọ́ ṣe àwọn ẹ̀yin sọ̀rọ̀ wọn á ní àwọn ọ̀gbọ́rọ̀ ẹni tí ń túmọ̀ ọ̀rọ̀ náà ní tún sọ fún mi pé wọn ọ̀gbọ́rọ̀ mi náà bó wọn ti wá gbọ́n tá a sọ pé òun fi ọwọ́ tí mo rí áá gbogbo ẹ̀ṣẹ̀ ó túmọ̀ sí pé ẹ já fún àwọn náà lẹ́tọ̀ọ́ wọn ẹ já fún àwọn náà lẹ́tọ̀ọ́ wọn táwọn bá ń ṣèdánilẹ́kọ̀ọ́ báyìí kálẹ̀ nítọ́gbọ́ lúgàtú ìṣàràtì tá a máa fi bá wọn adití sọ̀rọ̀ tẹ́ẹ̀fì máa ṣàpèjúwe fáwọn náà torí àwọn náà máa yá wa ni wọ́n ọlọ́run bí àwọn náà léèrè ń jọ gbé nàìjíríàmù nípa àgbọ́yé tí wọ́n ní sẹ́sìn báwo wọ́n ti sẹ̀sìn àgbọ́yé tí wọ́n ní sí súnà báwo wọ́n ti tẹ̀lé súnà àwọn ò sì ṣàlàyé rẹ̀ fún wọn. ọlọ́sìn ti ṣe ń rọrùn lónìí jẹ́ pé ọwọ́ lásán náà lẹ́bi máa bá wọn sọ ẹ̀yin ọ̀rọ̀ àwọn afọ́jú nìsín yóò kí alukurani fún fáin fáin lọ́nà tí wọ́n tó lójú ò lè kà ẹ kíní kan braille kurani tán kọ ní braille writing wọ́n gbé alukurani yẹn kalẹ̀ afọ́jú yóò sì máa fọ́ ọkàn báyìí pé laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana liman kana yarju Allah wal yawmal akhir wa dhakara Allah subhanallah títí sèlémà mú gbogbo ayé ó sì gbé alukurani braille yẹn síwájú síwájú walhamdulilayi wọn ti tẹ̀ jáde ó ti pọ̀ mujamma ti malik fahad ní madina kọlọńkọ san malik fahad náà lẹ́sàn-án rẹ̀ wàláhi a iṣẹ́ kékeré kọ́ ni wọ́n ṣe ń bẹ̀ ní mujamma yẹn wọ́n ti ṣe alukurani tàwọn braille yẹn náà jáde ẹ̀rì bíi fi ìgbà tí wọ́n wọ́n tàn lu pépà wọ́n lu wọ́n lu wọ́n lu wọ́n lu wọ́n bí ó ṣe rí nu àmọ́ tẹ́ máa ń kà jáde ah, ǹjẹ́ lulu yìí yóò sì máa kà jáde tí wọ́n máa kà pẹ̀lú tẹ̀jú yìí so gbogbo ẹ ti wà jama ẹ̀yin afọ́jú ẹ̀ ní problem ọ̀la ẹ̀yin náà kẹ́kọ̀ọ́ yóò yé yín gẹ́gẹ́ bí ẹni tó lójú tamama bi tama sábà wà ní ẹnìkan tó fọ́jú báyẹn tó sì mọ alukurani ké báyẹn kódà kọ́ má ti ha tẹ́tẹ́ ẹ̀ braille yẹn náà ni ó gbé wájú tó ọmọ fọ́jú ẹ lọ́kàn fi tẹ̀lé mámù kó náà ọmọ pé akákún akákún láwùjọ àkọ́kún ẹni tó kàn jẹ́ pé àtàwọ̀ yóò ti kú ní ọmọ pé òun wà nú àlùmọ̀ tó ṣe pé òun jèèyàn láàánú so eléyìí pàtàkì púpọ̀ abdullahi ibn ummi maktum gbàtó anabi sallallahu alaihi wasallam ó ní yá muhammed ìrẹ́ muhammed istadinini wa anabi fami mara súnmi mọ́tò rẹ̀ so ẹ̀wọ̀n ká fọ́jú èdè afọ́jú yàtọ̀ sí díẹ̀ tó lójú so dẹ́yìn bá bá afọ́jú ṣe ẹ mà nísìnyí kọ́dà àwọn olùkọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ wa ní postgraduate studies àwọn afọ́jú ni tó ti gba professorship so àwa náà yẹ ká promote àwọn afọ́jú wa afọ́jú sẹ́kítọ́ wa fọ́ pago báyìí ago báyìí ló lù <laughs> ago báyìí ló lù so yóò ní ẹ kàwé alẹ́ nìkan. Tayhan al-Mutayri professor fiqhin ní kùlẹ̀tì ṣẹ̀ríà tó bá ní ká kàtírọ̀ a lè ka bíi péjì mẹ́wàá yóò lọ tó bá yẹn gbogbo péjì mẹ́wàá yẹn wà summarize yọ summarize pẹ̀lú ẹ̀rí ó lè summarize ẹ̀sìn tí ò ju péjì méjì lọ pé bó ṣe ẹ̀kọ́ kọtírọ̀ àǹgàǹgà ni kì í ṣe gbogbo àlàyé tó ṣe rẹ́gẹ́dẹ́. <laughs> subhanallah tó sì jẹ́ pé lóòótọ́ tẹ bá wò bó ń ṣe tó ń tó wá pé bẹ́ẹ̀ wọ́n tó síra àwọn ti dà jù <laughs> torí pé tọ́lọ̀ ń bá gba ẹyin tú lọ́dọ̀ àwọn èèyàn gbà mí a máa fojú inú rọ́pò rẹ̀ ìdá akadàlọ́hùn bá sọ̀rọ̀ ìnsán àwọ̀dọ̀hù ẹnhùn bẹ̀lẹ̀ tọ́sí ìrà àkàràmọ̀kùnmọ̀lá àwọn olùkọ́ yìí ẹni máa ń pé áá ah, ah, ọlọ́run máa ń fún wọn ní làákàyè wọ́n máa ń ní ọpọlọ so eléyìí túmọ̀ sí pé tí ẹ bá wọ́n dàbọ̀ jólùkọ́ la fọ́jú bí ó ṣe sọ̀rọ̀ kò ní jọ tẹni tí ń ríran tẹnu kí látàrí ìran táwa ń rí o lè fẹ́ sọ̀rọ̀ ata tó bá kájú ó parọ̀ ẹ̀ nítorí kọ́ máa wò pé tó bá sọ̀rọ̀ yìí ojú ilẹ̀ bí wọ́n ṣe wò máa tẹ́ àmọ́ afọ́jú kí ló fẹ́ kàn wá Muhammad fàmí má bi tọ̀ wá mẹ́ súnmi má bi tọ̀ wá. báwa afọ́jú òbí ti kà torí wọn mọ àwọn pé gbogbo nǹkan nọ́mà kíni ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dá. ẹ ọ kébì sìn lóòótọ́ àmọ̀ pé èèyàn ńlá là nàbì sọ̀rọ̀ bá a nàbì ọlọ́ so tọba mọ èèyàn léèyàn ńlá ọ̀tọ̀ tọba tọ́tọ̀ rẹ̀ torí báwọn èèyàn tún ṣe é ṣe fún un ọ̀tọ̀ lákòójú kó gbèsè grade four ló ń gbé bọ̀ tó bá rí báwọn èèyàn ṣe ń ṣe sí i ó lè dé grade nine tó bá tún wá rí báwọn èèyàn ṣe ń ṣe sí i ó lè wá grade two pé kò tiẹ̀ rẹ̀ àbí òye <laughs> so torí di eléyìí ló ṣe jẹ́ fáfọ́jú tiẹ̀ kò ní problem ìwà Muhammad àbí kí ló pa ní. mo rò pé náà <laughs> ọ̀gá nìsín ọlọ́run ti ní ẹ má là kọ̀ má nàbì lórí so ìṣe afọ́jú gbà mí lè jọ tara oko. tètè arógun náà bá dé yá Muhammad náà ní ọ̀sọ̀ ẹ̀hẹ́n súnmi mọ́dọ̀ rẹ ẹ̀dàpọ̀ ẹ̀yìn ẹ lójú ọwọ́ ànìgàn wa ni ẹ jẹ́ sún mọ́dọ̀ yín ẹ sún fún àbẹ́ ẹ̀kọ́ ni lẹ́yìn náà kí ló ń béèrè kó súnmọ́ wa ti bọ́ ń dà sùn àbí òye wa àmọ́ afọ́jú fi pé bóun kà ní ka gbogbo ń tẹ́ ẹ bá sọ lónìí kún òun tọrọ eléyìí lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam nígbà tí ọ̀kan nínú àwọn abẹnugan nínú àwọn ọ̀sẹ́bọ nígbà yẹn tó wà lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam nítorí káwọn ànábì ń wò ń gbà yẹn yíké tí àwọn abẹnugan yìí bá gba Islam gbogbo àwọn ọmọlẹ́yìn wọn náà gba Islam nítorí òwe lárúbáwá tó sọ pé ànáásù ala dini mulukihim ẹ̀sìn tọ́ba bá ń ṣe làwọn mẹ̀kúnnù rẹ̀ náà ṣe a lè rí láwùjọ tiwa náà lónìí kápẹ́ nílùú kan ọba wọn ṣe islam dáadáa sọ láti ọ̀yọ́ tẹ̀tì wọ́n máa ń rí gbogbo gbà àṣùbáàní ọ̀bọ̀hùn ọ̀ṣù magrib ẹ̀ṣá gbogbo ẹ̀ tó bá ti wá wa wọ́n ní ẹ̀ bá bàbá mọ́ṣáláṣí sẹ́wọ̀n kẹ́ni tó wá wá tó ń bá jẹ́ mùsùlùmí tí ọba fẹ́ sin náà olóòtú sọ̀lá. ok tí bàbá ń bá wọ mọ́sálásí kò ní jáde lásùbà ó dìgbà tí òórùn bá tó yọ tó gbéra sókè tó bá ṣe súnná tó bọ̀há kó tó di pé ó jáde. sẹ́wọ̀n káwọn kẹfẹ́ rí gbọ́n tó fẹ́ gba islam pé bàbá yìí ò ní jáde o. tá a bá fẹ́ rí bá sọ̀rọ̀ kí láà lè máa ṣe táàtì máa wọ mọ́sálásí ó gba islam. okay ní ìsìn ọjọ́jọ́ júmọ̀ bàbá yìí ń wá mọ́sálásí ó tẹ̀ ń tún yí láàrin mọ́sálásí kan sí mọ́sálásí kan nù lù rẹ̀ ibi báyìí ni ọlọ́ọ̀dì máa ibi báyìí sẹ́mi pé ọ̀pọ̀lọpọ̀ aráàlú ó ṣe Islam ah bàbá ń ṣe Islam ẹ̀sìn òdodo ni ẹ̀sìn kìíní kan ni bẹ́ẹ̀ àmọ́ ńgbà tí ọba bá ti kọ̀yìn sí Islam ó lè máa jókòó mùsùlùmí àmọ́ kọ́ mọ́ Islam ọ̀pọ̀lọpọ̀ mẹ̀kúnnù tó wà lábẹ́ rẹ̀ gbọ́n tún ti torí ta ìsínlọ̀ ní tiẹ̀ má sínlọ̀ títí máa ṣẹlẹ̀ nù ànáṣó alẹ́dínní mọ̀lọ́kì ẹ̀sìn tó bá wọn bá ń ṣe làwọn mẹ̀kúnnù náà ṣe tòlá náà ti sọ̀rọ̀ láti sọ́nà ti fẹ́ wò pé ẹ jẹ́ ká kọjú sí àwọn abẹnugan yìí àwọn ọlọ́lá àwọn olówó nínú àwọn Kùráìṣì yìí táwọn bá ti lè gba Islam àwọn ọmọlẹ́yìn wọn náà kọ́ gba islam nke bí wo gba yẹn nù. tọ́lọ́n ti ń sọ fún àwọn àyà náà pé wasbir nafsaka ma'a alladhina yad'una rabbahum bilghadati wal 'ashi yuriduna wajha. má ti má kú láàrin àwọn mẹ̀kúnnù o àwọn mẹ̀kúnnù lọ́mọlẹ́yìn àwọn ànábì o kankan kékeré àwọn fẹ́ẹ́ fi ṣe àwọn àbẹ́yìn náà rí báyìí ṣe wà náà títí dòní ni èèyàn mélòó nínú olówó lọ́kẹ̀sìn kù èèyàn mélòó nínú ọlọ́lá lọ́kẹ̀sìn kù èèyàn mélòó nínú ẹni tó rí pò ló tún ráàyè láti ṣe tọlọ́mọ tọ àmọ́ àwọn ẹ̀mẹ̀kúnnù náà lẹ́rìí tó ń gbọ́rọ̀ ọlọ́run tọ wọn lẹ́ni tí ó wà lọ́dọ̀ rẹ̀ ńgbà yìí ni Ubay ibn Khalaf al-Jumahi ibn Khalaf al-Jumahi riwaya mi ni Utba àti Shayba àwọn ọmọ Rabi'a wọn làwọn ni wọn wà lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam nígbà mi. tó faja'ala an-nabi sallallahu alaihi wasallam ya'ridu anhu bí abdullahi ibn ummi maktum ṣe ń sọ fún anabi allimni mimma allamaka Allah kọ́ èmi náà kọ́ mi mà nínú ntọ́lọ́wọ́n bá ti fi mọ́ ọ́ kọ́ mi mà nínú tọ́lọ̀ wọn bá ti fi mọ̀ ọ́ bẹ́ẹ̀ ni gbogbo akẹ́kọ̀ọ́ máa ń sọ fólùkọ́ wọn ò bá àmọ́ fẹnu sọ walisanul hali abyanu min lisanil maqali so action speaks louder than voice nígbà míì gbogbo ẹni tó bá wálé ẹ̀kọ́ láyè túmọ̀ rẹ̀ ni pé allimuni mimma allamakumullah ẹ pé mi náà nínú tọ́lọ̀ nǹkan yìí ok ẹni tó wá múra rẹ̀ wá báyìí sáà lè fi wé ẹni tí ò múra rẹ̀ wá a lè fi wé o torí ẹni láti máa sọ pé àwọn ọmọ kan wà wájú wá mi kan fẹ́ kẹ́kọ̀ọ́ wọ́n fi fóònù bà tiwa jẹ́ wọ́n sì fi fóònù bà tiwa náà jẹ́ nítorí pé àwọn eléyìí gbéra wọn wá wọn làwọn fẹ́ mà ìwọ ò fẹ́ mà bíi tàwọn eléyìí nítorí pé fóònù ó lè ṣeéṣe pọ́fẹ́yìn lélẹ̀ gan fóònù ọmọ kan wá wà nílé ẹ̀kọ́ níwájú olùkọ́ kọ́fẹ́ yìí lélẹ̀ bá fẹ́mi kọ́fẹ́ tẹ́nu kẹ́kọ̀ọ́ nù oorun lọ sùn lé kí lọ tẹ́ni o ọ̀yájú rẹ ni ló máa tẹ́tí gbọ́n tó máa ń sọ fún ọ. allimni á ẹ̀kọ́ ńlá ni lẹ́sì máa gbé olùkọ́ nǹkan tó bá yàtọ̀ sí ànábì táwọn kó náà gbọ́dọ̀ àwọn olùkọ́ kan kọjá lọ́jọ́ kan tó náà ń sọnù allimuni mimma allamakumullah tó wá yẹ ká pé allamaka Allahu mimma allama ghayraka wa anta tabkhal bidhalika ala ghayrika ọlọ́run ti fi mọ́ nínú tó fi mẹ́lòmí tó wá yẹ kí wọ́n máa sahun rẹ̀ sẹ́lòmí kò yẹ o tọ́ báyìí anábì bá sí ọkọ̀ ojú sóńtì ọlọ́run ti sọ pé abasa wàtàwàlà nítòsí jọun la fi wé o ẹnikẹ́ni tí ń bọ́ sọ̀rọ̀ tó fajúro nítorí dájú ni kò ní fẹ́ kọ́ máa rójú rẹ̀ tó farò ìpàkọ́lọ́fẹ̀ kọ̀ sí nítorí pé aláìdá gan ò ní fẹ́ kí wọ́n sọ tó ń ṣe láìdá ní ìsìn ẹnìkan ń bọ́ sọ̀rọ̀ fajúro díjú mágbárí wọn máa sọ pé ntọ́ba fẹ́ sọ ní kọ́ sọ ntọ́ba fẹ́ sọ ní kọ́ sọ ìpàkọ́lọ́kọ̀ kò ní fẹ́ kọ́ máa rí ìdí ojú rẹ̀ sànẹ́bẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àti ọ̀là ń kọ́ pàkọ́ ẹni tí máa ń rẹ́rìn músẹ́ kì í kọ́ pàkọ́ mo rò pé yé ẹnìkan wá bọ́ ha ah, masha allah marhaba zaratna albaraka ẹ do ọwọ́ akọ́kọ́ àkọ́rọ́ máa rẹ́rìn músẹ́ bí a jẹ́ ẹsẹ̀ pé ẹni tó bí ẹsẹ̀ wọlé ọkọ̀ tọkọ ọmọ ẹni kọjú bí dáre kí ló ń mo so eléyìí túmọ̀ sí pé ní tó bá la fi we òun ẹnìkan kì í smile kọ́kọ́ pa ẹnìkan kì í sì fajúro kọ́kọ́jú so abẹ́sẹ́ wàtàwàlà gbanabi ṣe ń fajúro sí ibùdó umi Maktum yọ ọmọ rẹ́rìn músẹ́ wájú ẹni tó kọjú sí nǹkan méjì àti táì ọfajúro sí léyìí. ọkọ̀ pàkọ́sí ẹni tó wá kọjú sí ńkọ́ sọ̀rọ̀ kó tún fatiro náà ni so torí tó bá tilẹ̀ lọ́ fatiro níwájú ẹni tó kọjú sí yọ sọ pé ah tí ò sí tí ojú yín kọ́ rẹ lọ ah eléyìí ti ń yọ mí lẹ́nu nì mo rò pé yé ah so tí ọba sì kọ̀ pàkọ́sẹ́ nìkan tó wá kọjú sí tọ́rẹ́ nìkan ah, ẹ̀ sì kọjú sí mi mo rí pẹ́ẹ́n rẹ́rìn mi sẹ́ kì í mà ṣe nítorí tiẹ̀ torí eléyìí tí wọ́n máa bá sọ̀rọ̀ ni ah eléyìí fi hàn wáyé pé ẹnìkan ò ní fajúro kọ́ kọjú sí yẹn ẹnìkan ò sì ní máa rẹ́rìn músẹ́ kọ́kọ́ pàkọ́ sí yàn. anabi wa sọ pé ya ọba fúlàn hal tọrọ bí ma akólo bá sá ìwọ bàbá ń bá kẹfìrí yẹn wípé ìwọ bàbá alágbájá tó rí aburú kan nù tí mò ń bọ̀ sọ pàpẹ gba islam dáadáa dáadáa tí islam wá aburú tó ní ká jáwọ́ ń bẹ́ẹ̀ ṣé nǹkan kan bẹ tó burú nu gbogbo nǹkan yìí ni. onílà wà dìmọ̀ ẹ̀wọ̀n káwọn kẹfẹ́ bí wọ́n bá sọ̀rọ̀ yóò kú nítorí pé àwọn ò ní má nìkan. láà wà dìmọ̀ ẹgbẹ́ òbúra pé láà kò mẹ́ wà dìmọ̀ mo fi àwọn ẹ̀jẹ̀ tá máa ta á lẹ̀ tá a máa fi ṣe ẹ̀bùn fún káábà mo fi búra. yẹ́yẹ́ tó pé láti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó a ti ṣe hajj yẹn náà wọ́n máa pẹran wọ́n máa pẹran hádáyà tó bá dé Mínà àwọn máa hádáyà àmọ́ àwọn máa ń pa fáwọn òòṣà wọn ni wọ́n máa ń pa fáwọn òòṣà wọn àwọn wọn wọ́n wá ń búra pọ̀ dìímà wọ́n ní tó bá sọ tí ó fi kẹsùrọ̀ sí tó ní wàdàmà yóò jẹ́ al-asnam jam'u dumyah jam'u dumyah tó dumyah iná àwọn tó máa ń pè nǹkan eré àwọn ọmọdé tí wọ́n bá ti yà láwòrán abẹ̀mí bí àwọn bèbí òun tí wọ́n máa ń yà láwòrán èèyàn wọ́n máa ń pè ní dumyah wọ́n ní tó bá sọ pé láwọ̀ dùmá a àwọn èrè ah, bí káfíìsì bá fèrè búra kí ni yà yín lẹ́nu bẹ́ẹ̀ mo rò pé yé wa torí pé lẹ́yìn sábà àdàlù kó forí nàm káfíìsì búra gan yọ pẹ̀lú àwọn àbúra mi. àmọ́ pé wàá dà fọlọ́n búra pé àkọ́bá ah, ti jẹ mùṣírìkì torí náà wa òun fi láta búra òun fi Uzza búra òun tún fi gbogbo ẹni tí ń sìn wọn búra òun tún wá fi Allahu búra torí pé Allahu tóbi ju gbogbo wọn lọ ìgbà tí ò sí máa ìgbà tó tóbi ju gbogbo wọn lọ èwo lọ́wọ́ yẹ kó fi búra ìgbà tá a mọ̀ pé búra ibadatun minal ibadat eléyìí jẹba àwọn. ma ọrọ bima taqulu ba'sa lẹ́yìn tó búra ṣíríkù rẹ̀ tán ó ní ìrọ̀ aburú nù tó ń sọ. fa unzilat abasa wa tawalla lọ́lọ́run bá sọ àyà yìí kalẹ̀ o ó fajúro ó sì kọ̀ anabi sallallahu alaihi wasallam ọlọ́run ẹlẹ́dàá wa kì í lori sílẹ̀ lórí àṣìṣe tó ṣe kọ́dà kó jẹ́ pé ni ọlọ́run tètè qaida jamaa anabi àtàwọn aránṣẹ́ rẹ̀ wọ́n yìí ṣẹ̀ kàbá ìròdùnlò wọ́n yìí ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àmọ́ àwọn sọgá àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké wọ́n máa ṣẹ̀ àmọ́ tí wọ́n bá ṣẹ̀ láàyò kọrùnà àlẹ yìí hà Ọlọ́run yìí fi wọ́n lẹ̀ lórí ẹ̀ Ọlọ́run ọba kì í fi wọ́n lẹ̀ lórí ẹ̀ Ọlọ́run tètè ta wọ́n lólobó wọ́n tọrọ àforíjì nǹkan ṣẹlẹ̀ tàì ṣẹlẹ̀ láyà sọ̀kalẹ̀ o kèsì kí lẹ́yìn ọdún kan kèsì lẹ́yìn ọdún méjì o ìgbé alẹ́dínà ìṣẹ̀nìbó nà kàbá ìrẹ̀lẹ́ wàlùfọwáhìṣà ìlàlámà ìlàlámà ẹlòmíà ọmọ sẹlọ yọọ ma kó àwọn ẹsẹ jọ táwọn ẹsẹ burúkú burúkú tó agbé tẹbí ra ni yọọ ma sọ pé làmàmà ni làmàmà ni owó ló làmàmà ń bẹ yẹn. táwọn anábì ọlọ́run bá ṣẹ̀ṣẹ̀ kéékèèké wọn ọlọ́run ò ní fi wọn lẹ̀ yóò tún tètè ta wọn jí àwọn tètè tọrọ àforíjì wọn tọrọ àforíjì tọ bákan náà. ó túmọ̀ sí pé ànábì sallallahu tó ń ti ṣẹlẹ̀ tó yìí ò ní àsìkò kan àti ẹ jókòó fẹ̀yìntì mọ́ máa ṣiṣẹ́ wa yìí fi hàn wá bẹ́ẹ̀ nítorí pé ń bá èèyàn sọ̀rọ̀ náà ní gbogbo wa náà náà ẹ bọ́rọ̀ wọ́n bá sọ tó náà wà ń kọ́ ọ̀rọ̀ kí ọ̀rọ̀ náà lọ́wọ́ kì í ṣe dábàá pé ọlọ́wọ́ sọ pé náàmà wàlámì ẹsẹ̀jẹ̀ ó sùn wọ́n jí kọjá ṣùgbọ́n tọ́lọ̀ wọn bá fi yé wa mí ni pé iṣẹ́ wa tá a fi rán náà ló ń ṣe ṣùgbọ́n má gbàgbé ẹlòmíì tó náà fẹ́ gbọ́. dáwà àwọn èèyàn oríṣi méjì wọlé àti kálukú kálukú wọn sì wá béèrè ọ̀rọ̀ ẹ̀sìn ni ẹ̀wù dánìkan wọ̀ ọjọ́ ìwà aláàrù ìwà olówó tálẹ̀ ẹ̀rù kẹ́yìn ọ̀dà lò èwo lẹ́kọ̀ọ́kọ́ dà lò kájà pé gbogbo alẹ́ dà lò ẹ̀yìn àmà bàbá ìwà olè dùn bá wá bìkan kékeré ọba ẹ̀yẹ́ máa wo ẹ̀tún wò lọ́nà mi kápẹ́ àwọn méjèèjì wọn jọ wọlé àti táì ẹ wá sọ fún mi skin pé ìwà máa bàbá ẹ bá mu wọlé ẹ sọ fún lóun pé ẹ̀yin adúró díẹ̀ tẹ́ ẹ bá jáde ẹ bá kó ti bínú lọ ṣé wo ni ni ò tó wo ni àbí wo yàn ni ò tó wo yàn ṣé mi àdúrà kúṣẹ̀ nǹkan jọ wọlé àti táì kó wá jẹ́ pé òun ni wọ́n mú wọlé gbogbo social media ni ọgbọ́rọ̀ rẹ ọ̀ làkàtì ọmọ àwọn èèyàn bí èèyàn kò fún wọn lẹ́tọ̀ọ́ á ah, ọ̀làjú ní àyè ilé àbòsí nípa bàbá kọ́ polówó wọlé ọ̀daràn bàbá ìta ìlú àlùmẹ́sì ló tún kọ́ pé wọlé ọ̀dágun ọ̀dà ẹ̀ méjèèjì wọlé oníkálukú yẹn máa sọ̀rọ̀ àtẹ̀tà tó tún ṣe é ṣe azọ̀gbẹ́ máa jẹ́ alọ́láhu lè kọ́lébé máa jẹ́ alọ́láhu lè rọ́júlé mí ń kọ́lébé yìí ní fi jẹ́ òfin ọlọ́run fún yàn lọ́kàn mi ó mùsùlùmí máa gbọ́rọ̀ yàn at a time this respond to at a time àbẹ́ sàbòsí náà ni ẹjọ́ yé ọ̀kan ni ó sọ̀rọ̀ náà ó máa fetí kọ́rọ̀ tèmi ẹ dákun tani ọkọ tani ọjáde tani ọdù wàhí mùsùlùmí tọ́ torí de eléyìí lẹ́yìn náà láti ká nàbì púpọ̀ ká tó sì bá làákà ẹ̀ mu káàlẹ́ bí o tún máa pè jẹ́rìí ṣé ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ aburú kan bẹ̀ káì subhanallah anájú wa dáa púpọ̀ ẹ ká àwọn èèyàn ò lè ṣe sùúrù ẹnìkan mú bá sọ á sọ pé gba islam kò lè wá sórí rẹ islam nìkan lọ́nà ọ̀rọ̀ tá a ti sọ yẹ bá wọ <laughs> so ní àwa ní ọ̀rọ̀ tá à ń bọ̀ sọ òye oníkò yé ó sì ń bọ̀ wáyé mo rò pé ó ń bọ̀ wáyé so ẹni pé ojú kòkòrò táwọn èèyàn òde ìwò yìí kò wá fún pé kẹ́ni tí ó mẹ̀sìn ó mẹ̀sìn kó gbẹ̀sìn bí bó ti ṣe wà fún pé kọ́ ọ má bàa sọ fọlọ́ǹpọ̀ gbọ́rí làwa ti ń sọ bọ́ọ̀ gbọ́ bọ́ọ̀ gbọ́ bọ́ọ̀ gbọ́ tó gbà.

eléyìí fi hàn wá pé yẹ ká máa síra o ká máa ìtàn pàápàá jùlọ bí alukurani ṣe máa ń sọ̀kalẹ̀ nítorí pé tá a bá mọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a gbọ́ yìí la gbọ́ yìí. àmọ́ àwọn àyà tó ní sábàbí tó fi sọ̀kalẹ̀ torí ta ló ti sọ̀kalẹ̀ àyẹ̀wò ló ti sọ̀kalẹ̀ pàápàá jùlọ tó bá pé mímọ̀ eléyìí ó ń bẹ nínú nǹkan tó jẹ́ pé yóò jẹ́ ká gbọ́ àyà yẹn yé ẹ dákun abẹ́sẹ̀ wọ̀tẹ̀wọ̀là tá a bá mọ ẹni tó sọ̀kalẹ̀ lórí ẹ̀ á lè gbọ́ yé dáadáa akàmá túmọ̀ rẹ̀ kọ́ fàájúrò ó náà ó lè jẹ́ ọ̀rọ̀ ẹlòmíì lọ́lọ́sọ mo rò pé yé wa ti ma sábà torí ẹ̀ làwọn olùmọ̀ ti sọ pé àtúbàbò nùzúrò pàtàkì púpọ̀ wọ́n ní táyà kan bá wà tá a lè gbọ́ yé àyàfi ká mọ sábàbí tó fi sọ̀kalẹ̀ sábàbí yẹn wọ́n máa jẹ́ kajus eminal eye yọ dàbí abala kan nù àyà torí pé a lè gbọ́ yé àfi ká mọ sábàbí àmọ́ àyà tá a bá ti gbọ́ yé láì mọ sábàbí tó mu wá wọ́n ní kọ̀ẹ̀sẹ̀ nídìí ká máa sọ sábàbí torí rẹ̀ àwọn tíra wà àwọn tíra wà tí wọ́n sọ nípa eléyìí tí wọ́n sọ nípa àsìbáàbò nùzúl táyìn náà lè sọ̀kan fún wa àsìbáàbò nùzúl al-Qur'an gẹ́gẹ́ bíi tíra ta ni àsòyòtè hmm? tó ní ọ̀dájú. السيوطي أني أسباب ورود الحديث àwọn sábàbí táwọn àdéhùn fi wá ṣùgbọ́n àwọn ni nínú àwọn tó kọ asbabu nuzul al-ayat wọn náà ni ali ibn al-madini rahimahullah ó ní asbabu nuzul tẹ́sí mọ̀ pé ali ibn al-madini nínú ulama al-qarni àwọn olùmọ̀tánṣẹ́ mi ní sẹ́ńtúrì ẹlẹ́kẹta ti islam wọ́n asbabu. النزول للواحد الواحد قلنا ni يعني أسباب النزول ونبني علماء القرن الخامس أتني أسباب النزول لابن الجوزي ابن الجوزي ونبني علماء القرن السادس فهو إليه الإمام السيوطي أنقى أسباب ورود الحديث àwọn àdéhìí tó wá tóun náà ní sábàbí wọn láwọn olùmọ̀ islam ti tẹ̀ gan o problem ti wá ni pé èwo lẹ ránú àwọn tíra yìí dẹgbẹ ariwo òfò lọ́pọ̀lọpọ̀ nkóka tí ò níláárí so gbogbo tíra yìí bó ti pọ̀ tó bá ti ra ẹyọ kan ti tó so ó sì rọra kà kó wo ya àǹfààní tó mú jáde so ẹ ká gbìyànjú torí pé irinṣẹ́ ọmọ tí ń kẹ́kọ̀ọ́ ní tíra tí wọ́n bá ti ní irinṣẹ́ ó lè kẹ́kọ̀ọ́ ó dàbí ṣọ́bẹ̀ ni àtọ̀bẹ̀ ẹ̀rẹ́lẹ̀ àti pánpán fọ́ọ̀mà tí ń ṣe bíríkìlìyà ṣèwọ́ náà bùkátà láti ra ìwọ̀n abẹ́ ìtagbára rẹ̀ bá ká nínú àwọn tíra ẹgbẹ́ wáyé tó fi hàn wá nípa àyè ńlá. eléyìí ti ń bẹ fún ibnu ummi maktum gẹ́gẹ́ bí ojú kòkòrò rẹ̀ níbi àti mà nípa ẹ̀sìn àti bá nàbì sallallahu alaihi wasallam ṣe sún mọ́dọ̀ níbi kọ́ láǹfààní àti máa gbọ́ àlàyé nípa ẹ̀sìn àwa náà ẹjẹ́ àfi kún ojú kòkòrò àtìyànjú wa nípa àti gbẹ́sìn yìí nítorí kó lè bá àrọ̀ wá lọ́rùn ẹni tí ò bá ti ní ìyànjú pé mo fẹ́ mọ nǹkan wọ̀nyí mà

ṣebí ojú kòkòrò Ibn Ummi Maktum náà lọ́ba aláyà fi ń sọ̀kalẹ̀ tó bá pé àwọn tí ń kẹ́kọ̀ọ́ súkẹ́súkẹ́ táwọn náà kà kún ní àyà kan ní sọ̀kalẹ̀ tọ́rọ́ náà mà níyà kálukú pé ọ̀fẹ́ kọ́ kàfẹ́ sọ bàbá yìí lẹ́nu ni so ṣùgbọ́n eléyìí fẹ́ kọ́ lódodo lọ́lọ́wọ́n bá tún fi ń sọ àyà kalẹ̀ eléyìí jẹba ìgbà wa tó wọn ibn Aslam òun náà gbà wá. látọ̀dọ̀ bàbá rẹ̀ أن رسول الله صلى الله عليه وسلم كان يسير في بعض أسفاره وعمر بن الخطاب يسير معه ليلا فسأله عمر عن شيء لم يجب ثم سأله فلم يجب ثم سأله فلم يجب فقال عمر ثقلتك أمك عمر نذرت رسول الله صلى الله عليه وسلم ثلاث مرات كل ذلك لا يجيب قال عمر فحركت بعيري حتى إذا كنت أمام الناس وخشيت أن ينزل في, في قرآن فما نشبت أن سمعت صارخا يصرخ به قال فقلت لقد خشيت أن تكون نزل في قرآن قال فجئت رسول الله صلى الله عليه وسلم فسلمت عليه وقال لقد أنزلت علي هذه الليلة سورة لهي أحب إلي مما طلعت عليه الشمس ثم قرأ إنا فتحنا لك فتحا مبينا بوين في هوا يروى ما يقول أما صحابة النساء النبي صلى الله عليه وسلم

lẹ́yìn náà umaru tún béèrè lẹ́ẹ̀kejì anabi ò tún dáhùn umaru tún béèrè lẹ́ẹ̀kẹta anabi ò tún dáhùn umaru wá ní umaru ìyá anabi <laughs> wa lábìtúnbi lẹ́ẹ̀mẹ́ta gbogbo ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta yìí ànábì ọ̀dọ́ lóhùn a nǹkan sì yẹ Umar ní ọ̀yà rọra nara kún mi mi kẹsẹ̀ pé dìde mo bá ń lọ mo bá ń lọ mo bá bọ́ wájú àwọn èèyàn mo bá pẹ́ táyà ọmọ lọ sọ̀kalẹ̀. onu ní ń bà mí kálukùránì kan lọ lórí mi ẹ̀rọ bá àbúláàbì náà ìbá ń kà á lónìí wọ́n máa kà á gbèǹde so kó náà kó ṣe ṣe àṣebóró nu alukùránì sọ̀kalẹ̀ kò dé parẹ́ mọ́ olórí ibú rẹ̀ sórí lónìí ó <laughs> ẹni bẹ́ẹ̀ sórí yọ yára ó mọ̀ rẹ̀ tó bọ́ wájú. tọ́ ó ní tó ń tẹnu ẹ̀ ǹpẹ́ ǹpẹ́ ń jókòó ǹtí ẹ̀ tí bẹ̀rẹ̀ sí ṣe nǹkan mi nígbà mo ti déwájú ni mo bá gbọ́ tẹ́nìkan pariwo tí ń pọ́ kọ́ mi ya Umar ya Umar ibn al-Khattab tó hmm, mo ní tó ẹ̀rù ń bà mí o Kùránì tí ń bà mí lẹ́rù ti sọ ọ́ wọ́n sì sọ̀rọ̀ mi pé mò ń bí ànábì léèrè mò ń gbó lẹ́nu ó ní mo bá dé mo bá nàbì sallallahu alaihi wasallam mo bá sálámà ẹ wá pé tí èèyàn bá ń bẹ̀rù pé èèyàn lè bá burú pàdé nìkan gbogbo àlọ́ tí èsè lọ́sì salamu aleykum wa rahmatullahi wa barakatuh wa aleykum salaam mo gbọ́ pé wọ́n lẹ́yìn pè mí nì àbí òye <laughs> قال فجئت رسول الله صلى الله عليه وسلم فسلمت عليه فقال أنا بأسويك به لقد أنزلت علي هذه الليلة سورة سورة كان الله سقال في ملول يو لهي أحب إلي مما طلعت عليه الشمس سورة mọ̀fọ́lọ́n búra kó ni mo nífẹ̀ẹ́ ju gbogbo nǹkan tó ẹni gbogbo kan náà pé tí kábàárù bá dé láàmà ọmọ ìlọjọ kó lu ẹ lótórí ibú torí ẹrù ti ń bọ àwọn pé awon pe sora kan sọ àyà kan sọ le tọ̀ ẹ wá sáà wò ànẹ́bí ànẹ́bí ni inna fatahna laka fathan mubina liyaghfir laka Allahu ma taqaddama min dhanbik ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما. الله أكبر lọ́rọ̀ pé yé torí pé ibi tá a rò pé ìdí òwò sí ọlọ́run ní kó wó bẹ́ẹ̀. ẹ wo báwọn sàhábà ṣe fẹ́ràn oríbu ọmọjẹta wọn. ẹ wo àwọn èèyàn òde èwo yìí yóò sọ pé mo tọ́ lépè títí ẹ bá ta tán tó má bí ọ léèrè kó o pè mí ni. àwọn eléyìí oríire làwọn wá ká wọn fẹ́ sórí ibú. kí ló wá ṣe tí ọ̀dà náà ni. ẹ wo bí mánì ṣe tó lọ́kàn wọn tẹ́rù tó ń bà ó béèrè olóyè kó bínú bá ànábì ọ̀dà ó tún béèrè ànábì ò tún dáhùn tó ó tún béèrè ọ̀lọ́ ìmọ̀mọ́sẹ́ o kò sì ṣe béèrè torí ìbéèrè ti ń béèrè tó fẹ́ gbọ́ èsì tí ó fi sin lọ wọn ọ̀dáhùn ní ìsìn tó bá tún wá gbé béèrè mí ìdẹ́sẹ̀ ṣé mo sẹ́ni ọlọ́mọdé àwa sẹ́ngbà o so ẹ̀kọ́ mẹ́mẹ́ o pété ọba ti béèrè tó o tún béèrè tó o tún béèrè tí wọ́n dáhùn bíra rẹ léèrè o ètò ọ̀fẹ́ gbọ̀ǹkan mi ọ̀rọ̀ àti sùúrù ẹlẹ́kejì ọtọ́ sólùmọ̀ kó fi àìdáhùn dáhùn ìbéèrè tó ní béèrè bá ń béèrè ńgbà mi nítorí pé ẹ̀kọ́ ń bẹ́nu kájákẹ́ òun fẹ́ kọ́ sọ̀rọ̀ ni má sọ̀rọ̀ yóò ti rogba yóò ro ẹgbẹ̀rún kò tọ́ báyìí wọ́n wò pé sẹ́rù béèrè yèmí náà ti yẹ kí n ti mà dáhùn àtijọ́ ló ti wà ń lẹ́kọ̀ọ́ báyìí wọ́n rò pé àṣejọ ọmọ yìí ti pọ̀ jù ọjọ́ tí ó ti tẹ̀tùmọ́ lọ́kọ̀ọ́la kò ní lọ́jọ́ náà yóò ti máa ro gbogbo ẹ̀ ẹ̀ so pé ìbéèrè ìbéèrè sẹ́bẹ̀rẹ̀ náà wà gbogbo nǹkan ni. èwo ni bàbá sọ ọ kò yé mi sọ yẹ kó lù mà kọ́ máa màá mà má dáhùn ìbéèrè mi torí àti fi hàn akẹ́kọ̀ọ́ ibi tí bá ti ń ṣàṣìṣe torí bá àṣejù máa wà kọ́mọ̀ lọ́ọ́ jẹ́ pé àṣejù lákẹ́kọ̀ọ́ fi ń béèrè tẹ́yìn bá sì jẹ́ kí gbogbo àṣejù rẹ̀ ti ń ṣe lẹ́bàá máa dá lóhùn sí yọ kọnu yọ fẹnu kọ yóò béèrè béèrè tí ọ̀yẹ́ kí yóò béèrè ńjọ́ kan ẹ máa pé torí kí wọ́n ní kẹ́ máa béèrè gbogbo nǹkan kẹ́ máa béèrè gbogbo nǹkan lọ́kọ́ fi ń bí àná nítorí béèrè pé ẹ ọ̀dà ń bọ bàbá mi wá wà ní bàbá tó ti kú lánàá fi sọ pé inú ńlá lọ wà kùtùrà kó dákẹ́ náà lọ́la sọ pé ayọ̀ lẹ́dí náà àmì láti ẹ̀dùn àṣà ẹni tó fìdí ẹlẹ́kùn tó sọ. ẹ má máa béèrè nǹkan tó ẹgbẹ́ tó bá fi hàn yí ọ̀bà yìí lọ́kàn jẹ́. ìbéèrè bá ti pàpọ̀ jù náà ó yẹ kéèyàn máa wọ́n náà láti gbé gidi náà ní ọ̀pọ̀lọpọ̀ nu wọn máa béèrè nítorí kọ́ fẹ́ mọ̀ ọ́ ẹlòmíì gan níbi tágbà ti ń kẹ́kọ̀ọ́ wọ́n máa ń serú ọ̀pọ̀lọpọ̀ béèrè ni nítorí kí wọ́n má bàa wọ́n má bàa kolùkọ́ lọ́rùn sílẹ̀ ń bí àti báwọn èèyàn sọ̀rọ̀ ẹ̀kọ́ ti ń kọ́ wọn. ó ti ní àsìkò tá a lò wọ́n kàn fẹ́ lo gbogbo ẹ̀ fún béèrè ni àwa nílé kẹ́kọ̀ọ́ tó yẹ ká kọ́ ńgbà tí a bá wá kẹ́kọ̀ọ́ tíṣà ẹ̀kọ́ bá tán tọ́ba ní nǹkan mélòó lẹ kọ́ ọ̀hún aléwò ìwé abala méjì péré la kọ́ oṣù mẹ́ta jàmá irú ilé ẹ̀kọ́ wo nu ìwọ sì gbàgbé kú gbogbo àsìkò tí wọn bá fi máa ṣàlàyé ìmọ̀ fún yín kí ni wọ́n fi ń ṣe wọ́n fi ń bá àsìkò jẹ́ pẹ̀lú ìbéèrè ránu. ẹ sì máa ń pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń kẹ́kọ̀ọ́ kì í fẹ́ wàhálà tó wà nú ẹ̀kọ́ adùn rẹ̀ ni wọ́n wá pọ́nlá. ìpọ́njú tó wà ń bẹ̀ tí ó fi ṣe wàhálà tí ó fi tó luma tó ná mà tí ó lè dá dúró èèyàn mélòó lọ́fẹ́ ṣe. àmọ́ tó bá yẹ pé ìmọ̀ yẹn ọba bí jíjẹ ìmọ̀ yẹn ọba bí mímu yẹn ọba bí àǹfààní ní táwọn wà nù. tó rí báwọn àjẹ́ pé ẹ̀kọ́ ń bẹ ń bẹ pé wọ ọtọ ọdẹ akẹ́kọ̀ọ́ náà tó bá ti fura mọ̀ pé olùkọ́ ọ̀fẹ́ dọ̀ lóhùn má tún má họra kan o tó bá fi lè họra kan gùn àbùkù ni o ọ̀tẹ̀ torí ní ìjọ ti béèrè wọn ọ̀dọ́ lóhùn ó tún béèrè wọn ọ̀dọ́ lóhùn ó tún béèrè wọn ọ̀dọ́ lóhùn àṣejù bá ti wọ ọbẹ̀ ọ̀tẹ̀ o ìdí tó fi lẹ́lòmí lè kí olùgbé mọ́ wàá mọ́ o ìfìtínà rẹ ti pọ̀ jù bàbá kìlì fìtínà mi tọ́pọ̀ dùn bọ̀ bá débi tán lọ́wọ́ mi sọ̀rọ̀ ayé tó èèyàn gbọ́dọ̀ kíyè sára èèyàn gbọ́dọ̀ kíyè sára lẹ́yìn pé Umar ọ̀yà lọ wájú lọ wájú sọ́wọ́ ayé káàtì torí irú nǹkan bá nǹkan fà nábì lẹ̀ kó ti fà nábì lẹ̀ ní ìṣọ́ lọ wájú à ah, ṣé pé ó jìnà sànàbì kò sẹ́ńtà bídà tí ó fẹ́ jìnà sànàbì. ṣùgbọ́n kó pé bóun ṣe súnmọ́ ànábì sí ní ìsinyìí yóò padà fa wàhálà tálùkùránì òfin sọ̀kalẹ̀ torí wáhàyè ó súnmọ́ kọjá ó súnmọ́ kọjá gbogbo bá ṣe ń pè ń gbà wọn torí ànábì ti wà láyé òtítì lẹ́sàn-án rí i pé ànábì ní ọba yín sọ̀rọ̀ mọ́ yọba tún di kó ń bá yín sọ̀rọ̀ pé ọlọ́run ti sọ nǹkan kalẹ̀ lẹ́ẹ̀kan <laughs> àtìlọ́jọ́ olúwa tí ò sí parẹ́ lẹ́yìn bá wọn. ó sì tún túmọ̀ sí pé ń bẹ́nu ímánì kéèyàn máa bẹ̀rù kéèyàn ní bẹ̀rù kéèyàn ní bẹ̀rù bá burú ó lè sọ̀kalẹ̀ síyàn lórí nínú ímánì. ìrẹ́ náà láti rí Umar wa khashitu an yunzila fiyya Qur'an ọ̀sọ̀ ó tuntun sọ. So ẹ̀rù ń bà mí kó má jẹ́ pé alukurani ó sọ̀kalẹ̀ lórí mi. ọmọ ẹmẹ pé ọyẹ kólùmà kó máa fún ẹni tí bá ń kẹ́kọ̀ọ́ ní ròdùnú kólùmà kó máa fún ẹni tí bá ń kẹ́kọ̀ọ́ ní ròdùnú nítorí pé ròdùnú tó bá fẹ́ ẹni tí bá ń kẹ́kọ̀ọ́ yóò wúlò fún un. ìró òdùnnú tó o bá fẹ́ ni tí bá ń kẹ́kọ̀ọ́ yóò wúlò fún tẹ́lẹ̀ ìjẹba tẹ́lẹ̀ ìbáyé wa ajá yìí pé hadith yìí ó pàtàkì púpọ̀ gẹ́gẹ́ bí gbogbo hadith anabi muhammad sallallahu alayhi wa alihi sallam hadithi yìí fi hàn wá wípé gbogbo ẹ̀ṣẹ̀ lọ́lọ́wọ́n bá ti forí jìn anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam. anabi wa sallallahu alayhi wa sallam tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kì í ṣe ẹ̀ṣẹ̀ ńlá àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tó ti forí rẹ̀ dín Allahu akbar ọlọ́run ọba sori ńlá fún anabi sallallahu alayhi wa sallam ẹ̀yin lè máa wò pé ah máa ti òsín ní kéékèèké yẹn ni bàbàrà tó wà ń bẹ̀ ah pọ̀ bàbàrà tó wà ń bẹ̀ pọ̀ nítorí pé orí ńlá ní fànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam torí ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam ẹjọ́ àwọn náà túbà lọ sọ́dọ̀ Ọlọ́run wa tubu ila Allahi jami'an ayyuhal mu'minuna la'allakum tuflihun ẹjọ́ àwọn náà túbà lọ sọ́dọ̀ Ọlọ́run ẹ̀mẹ́jọ afetí pàlàbà àwọn àkíyèsí tí wọ́n bá ń pè wá lọ sídìí wípé ká tọrọ àforíjìn kúrò níbi gbogbo ẹ̀ṣẹ̀ pàtàkì jùlọ àwa tá a jọ mi yàn àwa tá a jọ mi yàn yìí alẹ́ṣẹ̀ kéékèèké bẹ́ẹ̀ la níní ńláńlá àwọn ẹ̀ṣẹ̀ wa pọ̀ jọjọ àwọn ẹ̀ṣẹ̀ wa pọ̀ jọjọ báwọn ẹ̀ṣẹ̀ wa ṣe pọ̀ jọjọ yìí à ń bùkátà títọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ torí kọ́lọ́run bó lè bá àforí rẹ̀ jìn wá gbogbo ọjọ́ ayé wa táwọn afi ń tọrọ àforíjì kọ̀pọ̀ ọ̀pọ̀ rárá nítorí pé ọlọ́run ọba aláàánú ni aláàánú lọ́lọ́run ọba ẹlẹ́dàá wa jíjẹ́ tó sì já láàánú yóò mú wa mà wípé ọ̀n fẹ́ wa fún dáadáa ìdí ni tó fi ní ká tọrọ àforíjìn òun foríjìn wa kódà àánú ọlọ́run tó tayọ bẹ́ẹ̀ a máa láì tọrọ àforíjìn

mímọ̀ àmà ṣe wa tá a fi dẹ́ṣẹ̀ ọlọ́run dákun bá wa parẹ́ ọlọ́run ẹlẹ́dàá wa foríjìn wa ṣáájú ká tó kú foríjìn wa lẹ́yìn ikú wa ṣàánú wa nínú sàárè wa wọ́n dá wa dára wa lọ́jọ́ gbẹ̀ndà ọmọ ni kò ṣe wa eléyìí jẹ́ ibi tí a dùn sí ti mà nínú ìdánilẹ́kọ̀ọ́ wa gẹgẹ bó ti ṣe jẹ́ pé alukur'ani wa eléyìí tá a há à láti sọ sísọ rẹ̀ ó pàtàkì ju ihá tá a kọ́kọ́ lọ nítorí sísọ tá a sọ oní ọjà kíkí há yẹn kó ṣẹ́kù sísọ tá a sọ ní ọjà kíkí há tá a há kó ṣẹ́kù ẹni tí o bá ti sọ ń tọ́ há bí aláìhá náà ní máa rí. ìbànújẹ́ ńlá ló sì máa ń jẹ́ fún gbogbo ẹni tí ọha tí ò sọ kọlọ́ńdà kọba kọ́ wa dá gbogbo ń dáa fi hánú alukurani tí ṣètọ́ni mú agbàgbé kọ́lọ́wọ́n bá wa dá padà kọ́lọ́wọ́n bá ẹlẹ́dàá ó túbọ̀ fi rọ̀ wá lọ́rùn àti máa kí alukurani ní gbogbo ìgbà atúrí nínú ta kọ́ wọn wa Muhammad sallallahu alayhi wa sallam a máa sọ̀kalẹ̀ fún un. gba ọ̀nà oríṣiríṣi nínú àwọn ọ̀nà yìí wọn náà lè tó le jù pé wáhàyí máa wá bá tí wọn máa ró lákọlákọ bí aago eléyìí máa le púpọ̀ fáànàbì sallallahu alayhi wa sallam ìgbà tí wọn bá tó wá ṣe ìtúsílẹ̀ fáànàbì lẹ́yìn wáhàyí yìí ànábì máa já sí pé ó ti gbàgbọ́ iye gbogbo ń tán sọ̀kalẹ̀ fún un omi ìsìn ni pé màlẹ́kà lè wá bá láwòrán èèyàn kí ó bá ṣe rí nínú hadithi jibril aleyhi salam léyìí tó gbajúmọ̀ púpọ̀ nínú sahihi muslim baynama nahnu julusun inda rasulillahi sallallahu alayhi wa sallam pẹ̀lú ìyá àti màá pé ńṣe ni màlẹ́kà wá bá anabi sallallahu alayhi wa sallam láwòrán èèyàn bákan náà. ọ̀rọ̀ tí Aisha sọ nípa pé àkọ́kọ́ ẹni tí wọ́n kọ́ fi bẹ̀rẹ̀ fánábì sallallahu alaihi wasallam ní wáhàyè lẹ́yìn tọ́lọ́ ń sin ánàbì òun náà ni àlá òdodo bá lálà kò ní rí nǹkan kan lójú àyàfi kí nǹkan yẹn ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìgbà bá mọ́ kẹ́ni tó fẹ́ pèèyàn sẹ́sìn kọ́kọ́jú sẹ́nìkan kọ̀pàkọ́ sẹ́nìkan ẹni tó bá ti fẹ́ pèèyàn sẹ́sìn yọ kọjú sí gbogbo ẹni tó fẹ́ pè sẹ́sìn ni ó sì gbọ́dọ̀ fájúro níwájú ẹnìkankan gbogbo wọn pátá ó fi ìtújú ká ó fi bá wọn ṣe nítorí pé ìwọ ló fẹ́ pè wọ́n sídìí ẹ̀sìn ọlọ́run kìí sàwọn ni wọ́n gbéra wọn wá bọ̀ ìwọ ló fẹ́ sàlàyé ẹ̀sìn ọlọ́run fún wọn. tọ́ a sì rí ìgbà nàbí wa sallallahu alaihi wasallam wọ́n ṣe àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké gẹ́gẹ́ bí abasa wa tawalla ó ti ṣe ṣàfihàn rẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ bá ti sa ṣàforíjìn rẹ̀ fún inna fatahna laka fathan mubina liyaghfira Allahu lẹka ma taqaddama min dhanbika wa ma ta ta'akhkhar wa yutimma ni'matahu alayka wa yahdiyaka siratan mustaqima. ẹ̀sùn rí wípé ìwọ̀nba làránu máa ma bọ́ọ̀mù bá ń ti ń ṣèbéèrè máa ránu máa pọ̀ jù tó bá ti rí pé wọn ọ̀dọ́ ló ń farabalẹ̀ wá ọ̀rọ̀ míì sọ ẹja mi lórí ẹ̀ ẹ kọjú sí nǹkan míì tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ńbẹ̀ o abẹ́lẹ́ wọn bẹ́ẹ̀ lẹ́dàá kó ṣàlékún àgbọ́yé fún wa nínú ẹ̀sìn wa kó fi ìmọ̀ wa kó ṣe láwùjáre fún wa kọ́ mọ̀sẹ̀ ní ìbálẹ́jọ́ lọ́jọ́ gbẹ̀ndà kìyàmù subhanak allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. kí tó wà láàrin màmí àti màmí bí ó ṣe ìdájì ìlú. Assalamu alaikum ǹjẹ́ ó ṣe àfihàn ra àwọn ọjà ó wá ó wá fi pamọ́ tí tí owó rẹ̀ ó fi pọ̀ sí kó ṣe wá tà. oníbèrè bèrè láti èkó èkó mi ta ìrìn ọ̀la fún ìlàwó pẹ̀lú ó fún iṣẹ́ ayé àyàmọ̀lẹ́ àmọ̀lẹ́ àyàkó ìjẹta iṣẹ́ ìwọ̀n ìtẹ́sí ìlú àbínú àbínú. أن الجسد شيئا يعني يجعل الإنسان أخفش oníbèrè láti sọ mo sọ pé ìsìláàmù àlejò àwọn ní ẹnìkan tó ní fámìlì wọn tó kú ní tábìlì tí ó pọn dandan fún wọn láti kí wọn sọ fún wọn pé wọ́n tètè pín ogún gẹ́gẹ́ bí ìsìláàmù ṣe gbà láti bí a tètè pín ogún mùsùlùmí lẹ́yìn ìjọba fún wọ́n ní àwọn ní ṣọ́ọ̀bù kan sí àgbègbè wọn tó níbẹ̀ mọ́ṣáláṣí kan wá wà mẹ́ ṣùgbọ́n ẹni tí ó kó mọ́ṣáláṣí náà ń jára àti ní táwọn èèyàn máa ń wá bá tí wọ́n máa ń gbé àwọn wọ́n máa bá wọn yẹ̀ wò wọ́n ní nígbà míì tí máa ń ṣe sọ láti bá wọn ǹjẹ́ ó tọ́ kí àwọn máa ṣe sọ láti ní ẹ̀yìn ìwé ìrànlẹ́ wọ́n ní bákan náà wọ́n máa ń ṣe sọ láti ní gẹ́gẹ́ bí láti máa wọlé kó tún nísìn ni wọ́n máa ń ti sọ̀rọ̀ àti tiwọn ní ẹ̀yìn kó òkúrọ̀ fún un lè dúró kí wọ́n parí ọ̀rọ̀ àti tiwọn tán fún un díẹ̀ tó lè fún un díẹ̀ tó sì sọ̀rọ̀ àti wọn kì í ṣe ìyẹn tó láti òkú ṣe bí i à. bákan náà wọ́n sọ àsàlámù aláìkùm láti èkó wọ́n ní wọ́n ní tẹ́lọ̀ làwọn àwọn tó ṣe ìpè ìlú tó káwọn máa rán ju kòtò ìpínlẹ̀ kó máa kọjá owó fẹ́. wọ́n béèrè láti sinmi bí wọ́n ní tó tọ́ fún obìnrin akẹ́kọ̀ọ́ kí ó máa ṣe sọ̀rọ̀ àti ní tó tọ́ fún obìnrin akẹ́kọ̀ọ́ ó máa ṣe sọ̀rọ̀ àti ní ó ṣẹlẹ̀ nígbà tó fi jẹ́ pé kìí ṣe yọ ọkọ ẹ̀ ní ó ṣẹlẹ̀ náà wípé ẹlẹ́kejì ni pé tí ó tọ́ àwọn òwe tí wọ́n máa ń lò sùn táwọn bá ti kọjá táwọn bá ti lò mọ́ àwọn máa lọ fún àwọn tó máa ń ta ẹja àkàkà pé ṣé wọ́n dẹ̀ máa fún àwọn ní ẹja àbákàrà padà kéṣe ó nǹkan táwọn yẹn ṣe tó tọ́ ẹni kó máa fi wéyẹn gba ẹja àtàkà lọ́wọ́ àwọn tó máa ń Thank you.

kọjá kọjá náà kọ́ sọ pé àwọn ọ̀rẹ́ mi pé tàbílù ló kọ́ ìlú kọ̀ọ̀lá yìí fáwọn òní lọ tó ilé wọn máa ń pè láwọn ẹ̀yà apá àwọn ní ìlú nàìjíríà náà wọn fẹ́ fẹ́ láti ṣàwọn ní ọ̀rọ̀ lórí ìlú nàìjíríà. sáwọn ìmọ̀ ṣe bí àwọn ìmọ̀ ṣe ń ṣe àwọn ìmọ̀ àpò sí ìgbà àwọn ọmọ ọmọ ìkọ́ni alhamdulilayi wọ́n kí ni àtútù aláàrin mani àti mali mani oná lomi tó máa ń jáde láàárọ̀ ọkùnrin àti obìnrin lásìkò tí ìbálòpọ̀ tó bá ṣẹlẹ̀ láàrin wọn àmọ́ màdé wọn lómi tó máa ń síwájú jáde kó tó di pé màá níyọ jáde ó máa ń jáde tọkùnrin tó bá ń bóbìnrin ṣeré àbí tọkùnrin bá ń ronú nípa obìnrin àbóbìnrin ló ń ronú nípa ọkùnrin àbọkùnrin rí nǹkan kan tó mú kí abẹ́ rẹ̀ ó le ó lè ṣe sábàbí kí màdé kó jáde lára rẹ̀ mẹ́rin òun náà ni omi tẹ́rẹ́ tó máa ń yọ tó bá jáde ó sì máa ń jáde ní látàrí ìgbádùn téèyàn tó ń rí àbẹ́yìí tó ń rántí kóun ti jẹ àbí èyí tí ń wò kóun lè rí látàrí. kìí ti ń ronú nípa rẹ̀ mẹni ó pè fún ìwẹ̀ mẹ́sì ó pè fún kátábà kọkùnrin ọfọ abẹ́ rẹ̀ yẹn ibi títà ń gbà jáde kọfọ̀ kárí látàrí pọ́ jáde wọ́n níta lè ra ọjà ká kó pamọ́ ká fi sùn gbà ọba wọn kọ̀tọ́ lábẹ́ òfin wọn fowó wa ra ọjà tó bá ní í ṣe pẹ̀lú jíjẹ oúnjẹ ni àbí máa padà dóúnjẹ àbí wọn máa fi tóúnjẹ ṣe bí iyọ̀ bí tòmátò bí òróró bí epo káàrà ká kó pamọ́ ká fi sùn gbà tí ọba wọn kọ̀tọ́ ẹ̀ríkì lẹ́nu lọ́lọ́yìn àwọn tó pé kó pamọ́ wọ́n fi ń make millions ṣùgbọ́n millions ọ̀ràn ni nítorí pé wọn kì í kó nǹkan kan pamọ́ tó ní í ṣe pẹ̀lú oúnjẹ àfi kọjá pẹ́ni tó ṣe bẹ́ẹ̀ kọ́ọ̀pẹ́ aláṣìṣe ńlá ni ìsìláàmù ọ̀farama àmọ́ tó bá pé àgbẹ̀ lẹ́yìn ẹ̀yin lẹ dáko ẹ wá kó èrè oko èrè oko tẹ wá kó yun èrè oko tẹ kó yẹn ẹ wá lọ kó pamọ́ ẹ ta nígbà yòówù tó wù yín bóyá ọjọ́ oúnjẹ yẹn ó ti fọ́ọ̀lù lásìkò tẹ péré oko ṣé wá ẹ fi sùn gbàtí ọba wọn ẹ sẹlọ nítorí pé ẹni tó ẹ pò ń dáko ló fi ní nǹkan tó kó pamọ́ òun kọ́ ni wọ́n bá wí o ẹni tó rà ẹ̀wọ̀n kíkà lélẹ́yìn òun rà ó kó nílẹ̀ ó wá kó pamọ́ ó fi sun ìgbà tí ọba wọn eléyàn ni so nítorí pé àgbẹ̀ tó dáko tó ṣe wàhálà yẹn tí islam bá ní dandan dandan bó ṣe ń kó náà lọ gbọ́dọ̀ lọ tà á ọ̀pọ̀lọpọ̀ ò ní dáko mọ́ nítorí èló gan lẹ fi kọlẹ̀ èló lẹ fi ra àwọn arúgbìn tẹ gbìn èló gan lẹ fi fa omi. káti ẹ̀kọ́ mi rọ̀ láti sánmà ni àmójútó ojoojúmọ́ wàhálà gbogbo ògbà eégún ẹ̀yìn àgbẹ̀gbẹ̀gbè lọ kò rọrùn rárá rárá tó lẹ́yìn náà ọ̀pọ̀ àìmọye ìgbà lẹ́fojú sí pé èrè oko tẹ́kọ̀ lọ lọ́dún kọjá yìí á àwọn èèyàn wọ́n ṣe òfò gán nílẹ̀ yorùbá yìí ó jẹ́ ọ̀rọ̀ àwọn ẹlòmíín ṣẹ̀ṣẹ̀ ti tí wọ́n fẹ́ gbìn bọ́ọ̀lù ẹni lọ́jọ́ bá dá ékàtà níye táwọn èèyàn ti ẹlòmíín owó tá ń ná over million ní láti kọ́lé àti gbín gbogbo kí ní gbogbo ẹ̀wọ̀n ọ̀mú kan torí Islam ó ní tí wọ́n á kí wọ́n lọ dákú ọ̀sẹ̀ lọ́wọ́ yàtọ̀ sẹ́ni tó lọ rà tó ń kó ńlẹ̀ so eléyìí ń tiẹ̀ sẹ́wọ̀n kó náà mí nìyí ó mí nà ara yìí wọ́n ní kí ni po ẹni tó bá gbàgbọ́ pé nǹkan kan ní bẹ lára téèyàn máa fi yà à eléyàn bùkátà akẹ́yọ̀ ṣèwádìí mẹ́díkálì so Islam kò fi nǹkan tí àwọn èèyàn kọ́ kò fi pa kó fi da gbogbo ẹ̀ nù àwọn medical doctors wọ́n sì mà nípa àrùn tó máa ń sáwọ́ àwọn lè dáhùn fún so bóyá ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn nǹkan kan wà nù ara bóyá òmùn ni tó bá ti pọ̀ jù tó bá ṣe kínní kan ó lè mú kí awọ kó yà báyìí ó lè mú kí ẹ̀ lè pé kò rí bẹ́ẹ̀ kò wá lè dá dà bẹ́ẹ̀ àfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run tó eléyìí ń jẹ́ bó ṣe jẹ́ àfin sì lè bí ma tí ọ̀já tù kẹ́ bó ṣe jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àfin òbí tó bí wọn yìí dàtún tó káwá rí pé àfin dára nítorí kọ́ba àjáfin ká máa lé wọn ká ká máa dẹdẹ wọn láfíríkà ọ̀ràn ni àwọn àlùpọ̀ láfíríkà ń bí ìtọ́ kí wọ́n ń dẹdẹ àfin ká ni tó bá mú wọn lè gbé pamọ́ wọn lè jí gbé láàyè àwọn ẹlòmíì fẹ́ fi gúnṣẹ́ torí wọ́n sọ pé wọ́n fi ń ṣàwúre owó Tanzania ń bẹ wọn ò fi àfin dáadé ọjà dé lóòrù gan ẹ má ti sọ̀sán torí gbogbo wọn fẹ́ dolówó wọn ti wá àwọn babaláwo òfo wọn ti sọ pé ẹyin táwọn nídìí láti fi ṣe wọn lólówó òun náà ni wọn rà fún gẹ́gẹ́ bí àwọn abukése dáràn náà ni nàìjà ń bí nísìnyí báyìí abuké wọ́n lè jí gbé lọ́sàn-án gan nínú ìgboro táwọn ọmọ àwòkọ́ nù wọn lẹni tó kún káfíìrì tó wá fowó lẹ̀ tí wọn lè pè wọn pé kí wọn tètè pín dúkìá rẹ̀ gẹ́gẹ́ bíi ta mùsùlùmí kí lọ́kàn kí lọ́kàn wọn sọ náà kàn án máa lọ sí karamba ni sẹ́yìn fẹ́ jẹ́ wo káfíìrì ọlọ́run kò sí lẹ́tọ̀ọ́ fún yín títí á jẹ́ pẹ̀lú àṣejù torí di eléyìí ẹ̀ bùkátà rẹ̀ wọ́n bá ti wọ́n wọ́n ṣe ọ̀kàn yín níjọba ti kàn yín yẹn dá sí min husni islamil mar'i tarkuhu ma la ya'ni wọn láwọn ní ṣọ́ọ̀pù ládùúgbò kan ẹni tó wá ní ṣọ́ọ̀pù yẹn ó máa ń tẹ́yàn rìn ó sì tún máa ń ṣe lè má mú bí kan bẹ́ẹ̀ wọ́n ní sáwọn lè máa ṣe sọ láti lẹ́yìn rẹ̀ sáwọn lè máa ṣe sọ láti lẹ́yìn rẹ̀. kọ̀tọ́kẹ́ ṣe sọ láti lẹ́yìn babaláwo ẹni tí bá ti sọ pé òun máa ń tọ́pamọ́. káfíìrì ni bọ́ọ̀ mùsùlùmí sọ máa ṣe sọ láti lẹ́yìn kọ̀tọ́ sọ láti lẹ́yìn rẹ̀ wọ́n ní abó sọ báyẹn náà tẹ́yárin sẹ́wọ̀n kọ́ lẹ́yìn ìlà tó ń fà sínú ìpẹ́ àmì jíjà ni. nítorí tó bá fà á ọlọ́run máa mú ṣe kò ń gẹ bí nǹkan ti ṣe rí bó lẹ́yìn tí wọ́n fẹ́ ṣe kò ń gẹ sanabi idris lọ́lọ́run ránṣẹ́ yìí ìjẹ́ bó ti ṣe jẹ́ ẹ̀ bó lẹ́yìn náà tí wọ́n á gba ṣọ́ọ̀pù lọ́dọ̀ rẹ̀ wọn rántí béèrè lẹ́yìn sọ láti wọn béèrè wọn lò ló ní táwọn gbà. Mm-hmm òun kọ́ ló ní ṣọ́ọ̀pù ẹnìkè tó bá jẹ́ kó ń lọ́ba kọ́ mọ́sálásí tí ń ṣẹlẹ̀ ìmáàmù bẹ́ẹ̀ ẹ fi sí mọ́tí ọwọ́ rẹ̀ ẹ má ti sọ láti mẹ́ wọ́n dè yín wọ́n dè yín kí wọ́n mú yín dè tí lọ́la wọn mùsùlùmí táwọn lè jẹ́ pé àwọn làwọn bá wọn rán sòkòtò tó ń fẹnu rẹ̀ sọlẹ̀ kọ́tọ́ o kọ́tọ́ ẹkún ti dọ́ ọ̀mà pété lọ tiẹ̀ kò ní rán ṣòkòtò tayọ kókósẹ̀ ẹni bọ́dì tó fẹ́ rán ṣòkòtò tiẹ̀ tayọ kókósẹ̀ kọ́ lọ bòmí. wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ kọ́sọ́mà máa sa kọ́sà owó ọ̀ràn lẹ́yìn fẹ́ pàṣẹ owó alákòóbá alákòóbá tí ì sálábà wọ́n ní ẹ̀sùn sísàlẹ̀ díẹ̀ sí náà téèpù tí ó ti sábà téèpù tí wọ́n gbòdú báyìí lọ àdó ó kẹ́ ẹ lè fi fíìsì kan kò ní lọ máṣíìnì ọ̀ní ọ̀rọ̀ tó bá ti mọ̀ yín bá alùsùn náà ni wọ́n máa gbé sẹ́wà fún yín ṣáàlà àbí káwọn alùbídé ànúdà alùsùn náà bẹ̀ yẹn díẹ̀díẹ̀ kíkẹ́ tẹ̀ a máa bá arán tó kò tó akọ́mọ́kọjá ibi tó yẹ kó dé. wọ́n lákẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam lóbìnrin tó lè máa ṣe sọ̀láàtù nínú sẹ́ẹ̀lì rẹ̀ tí èsì ilé ọkọ rẹ̀ àbí báwo níbo náà ni ọba ti máa ṣe eléyìí ò ní ìdìbéèrè eléyìí ò ní ìdìbéèrè eléyìí èsì fáyidọ́ tó kọ́bọ̀ ṣe lázìmù fáyidà ni wọ́n rò pé lázìmù fáyidà kò láǹfààní kan gbọ́dọ̀ bá tún ti ṣe àjẹ́ so òní kò lé ọkọ rẹ òsì ń tòsí sùkúlù níṣẹ́ yẹn wá sùkúlù ogun máa sọ ilé ọkọ rẹ sì wà lẹ́kọ̀ọ́ ọfẹ ti sọlá tí ọmọ padà èkó ní sọlá tó sọgbẹ lórí àtìrí wagiri àti iṣẹ ààrẹ rí nǹkan mọ hósítẹ́ẹ̀lì rẹ náà nílé rẹ hósítẹ́ẹ̀lì rẹ nílé rẹ ní ìṣẹ̀lẹ̀ yìí bó ti ṣe jẹ́ mẹ́rin bàbá lọ mọ́ṣáláṣí kò burú àmọ́ hósítẹ́ẹ̀lì nílé rẹ ní ìṣẹ̀lẹ̀ àmọ́ mo gbọ́ yẹnu béèrè rẹ̀ bí ìgbà tó ti kọ́ lọ́kọ bó lẹ ti fọkọ́ lẹ̀ tẹ wá skul tó ọyẹ pẹ́sẹ́ pé ẹ jìnnà sọ́kọ yín púpọ̀ káwọn gbọ́kọ́gbọ́kọ́ wọ́n má gba ọkọ ọmọ yín lọ́wọ́ wọ́lọ̀ àlè alómi máa padà sunkún torí àwọn incident kan wà tó ṣẹlẹ̀ obìnrin sọ fóun stọ́dì ní ìlú kan ọkọ sì wà ń lù mí ọwọ́ bí ọdún mélòó tó fi lọ yẹn ọkọ ti wà yóòzù márùn so ìgbà tí ìyàwó dé ìyàwó ọjọ́ lójúmọ́ níkà ń rùn sí ni wọ́n fẹ́ lè dànù so ìgbà tí àwọn èèyàn gbọ́ tí wọ́n gbọ́ tẹnu ọkọ tí wọ́n gbọ́ tẹnu ìyàwó ń padà gbé ẹ̀bí fún wípé ìwọ gan lọ sọ́kọ rẹ̀ nù wọ́n gán lọ sọ́kọ rẹ̀ nítorí pé ẹ máa gbọ́ pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin wọ̀nyẹn àwọn ọ̀kan alọ́kọ̀kúnjọsìn tá a gbọ́dọ̀ mójútó àwọn kàkà kún pé ìgbésẹ̀ kan ní nínú ìgbésẹ̀ ìgbésí ayé so wọ́n máa wò pé bọ́kọ kan bá kọ́ ní ọkọ mi là á ní kò sọkọ nù so ó wà ń padà bọ̀ wá yí ọ because àsìkò náà gbogbo ẹ̀ tó bá ti pọ̀ bá pàdánù ọkọ ọmọ pé nǹkan sọnù mọ́ lọ ẹ mọ̀ pé gbogbo tí ọba sì jẹ́ tiwa àìmọye rẹ̀ ẹjọ́ bọ́mọ wa lọ́wọ́ ìyàwó tó fẹ́ nìsí tí ọmọ yìí rẹ̀ nítorí pé ọba àti fẹ́ tọwọ́ adigbá wẹ́wọ́ rẹ̀ tọ́ ẹ pé tìkàtẹ̀gbin tààrín fín tàfojú di iní fi ń bọ́ ṣe. nígbà tí ìwọ náà bá kọ́ tó bá di pọ́ pàdánù rẹ nísìn wọ́n ní nígbà tí òkùnkùn bá bolẹ̀ birikiti là máa mọ iye òṣùpá a kì í mọ iye òṣùpá ńgbà tí òṣùpá bá ràn ẹ̀yìn so wọ́n kì í mọ iye ó dìgbà tí wọ́n bá pàdánù rẹ̀ ọkùnrin tó ti torí pé ìyàwó òsínlé tó náà dùn ranù kò túbọ̀ sí pé ẹni ni ọ̀daràn burúkú lọ ni ṣùgbọ́n ẹ wọ́n ní ẹkún ló bí kun kò sí pé yóò ṣe ìranù nínú àjẹ́ńdà rẹ̀ tẹ́lẹ̀ ìyàwó òsì ńlẹ̀ ló fi dún ranù bí báyìí ṣe kó lìtìẹ̀ náà bá pé ìgbà tí ìyàwó kan sá lọ kó ń lọ sùkúlù lẹ́bọ̀mí lọ́yẹ kọ́ fẹ́ tó bá dé mọ́rẹ́ ní kéjì kan òkè lọ́ọ́ fẹ́ kó sí ọ kò sí nǹkan kan tó sí ọ ẹ̀ ẹ́ nítorí pọ́pọ́ ò lè dá dúró kọ́kàn dúró dáńfó yọ padà sí ránù yọ padà sí bàjẹ́ tó o ṣe lẹ́yìn wọn á lọ sí ránù ń ṣèrégbè tó fi lọ fi ìdí kókòkòkò nítorí káwọn èèyàn gbẹ́sẹ̀ rìn náà wọ́n dùn ma ẹlòmíín gbé àrùn káfẹ́ kí tó bá fẹ́ pín fún gbogbo aráàlú yọ kárí so ibi ìranu wọn sì máa bọ́ pọ̀lọpọ̀ pàdé tọ́ wọn ní àwọn pépà handout ti sùkúlù àwọn máa lọ ta fáwọn ẹ̀yà alákàrà àtẹlẹ́já wọ́n á máa fi san àkàrà àtẹjá fáwọn ṣé nǹkan táwọn ń ṣe ń da ọ̀dà tẹ́ bá ti wo àwọn pépà ń finifini tẹ́lẹ̀ pé kò sóko ọlọ́run bẹ́ẹ̀ ẹ̀hẹ́n torí pé wọ́n lè kókọ ọlọ́run sí ní transliteration wọ́n kọ a double l a h Allah náà pé àlè gbà wọn á jẹ́ pé náà lẹ́sìn fi máa ra kàrà lẹ́sìn máa ta kàrà lẹ́yìn náà akramakumullah ó pin ìgbà tẹ́ni tí ó bá ti jàkàrà náà bá ti kọ̀ láti jẹ tàdá àmọ́ nítorí pé tó bá ti fi ń kíkọ́ báyìí tó bá fàkàrà gbóná sí i yóò sì máa wò ẹ bá ti tó ń jẹkú jẹ ń fi yín náà ẹ máa kíyèsí kí ni wọ́n fi ń tàkàrà fún yín láwọn ibi tí wọ́n ti lajú láyé àwọn pépà kan wà kan ti fi. wọn plane ni wọn lọ rà tuntun tuntun even àwọn pépà yẹn gan wọn ti ṣe in form of jacket tó bá ti ra nítorí fẹ́ rà sí yẹn wọn tún ti ṣe ọ̀nà tí fi bọ̀ di ẹnu rẹ̀ wọ́n tún ti ṣe ọ̀rá sínú rẹ̀ tí ó kó máa gbóná gẹ́gẹ́ bó gbogbo àwọn ti fi fi báyìí kọ́ kínní nìsín yọ Africa any disease no dey kill Africa abẹ́rẹ́ rí nǹkan mẹ́ so agbanbi tó léwu sí kẹ́ owó sókò ọlọ́run àmì ẹlẹ́ẹ̀kejì hygienically àlàáfíà wa pàtàkì so torí pé ẹ̀mọ́ kọ́kọ́lọ́kọ́ tí wọ́n ń sáré nìsín tí wọ́n lọ fọnú tí wọ́n fẹ́ tí wọ́n fọ̀ funfun àti ọjọ́ tó ti pẹ́ ní tí ń kó sára so kò likely pé gbogbo ìdọ̀tí mi náà yọ̀ọ́ máa bàgbẹ́ lọ omi lè máa dúró síbi kan wọ́n máa dúró síbì kan wọ́n máa dúró síbì kan iná lèyàn padà máa rán nínú ìgbésí ayé rẹ̀ tọ́ eléyìí jẹba wọ́n ní ǹjẹ́ alukur'an láti ayé anabi sallallahu alayhi wa sallam tó fi dáyé àwọn tàbíìn kí lorúkọ irú kíkọ tí wọ́n máa kọ́ nítorí pé alukur'an lónìí àwọn sọ pé almushaf. بالرسم العثماني بالرسم العثماني رسم تاني لا تايا النبي تو في دايا وتابي اه wọ́n máa ń pe mushaf láti ìbẹ̀rẹ̀ islam títí tó fi di ayé Uthman radiyallahu anhu ni mushaful imam mushaful imam ó kórè òsì yípadà títí dòní mushaful imam òun náà ni wọ́n ń pè títí dòní mushaful imam yìí àmọ́ kọ́ tán pé writing kan fi kọ́ ṣùgbọ́n nígbà tí Usman wá ní kí wọ́n kó gbogbo ètò wà lọ́wọ́ àwọn èèyàn káàkiri tó ní kí wọ́n kó jọ tó wá ní kí wọ́n tún kọ́ kọ́tù tí wọ́n fi kọ́ láyé Usman yẹn ni wọ́n pè ní arosmul Usmani ìyàtọ̀ tó sì wà láàrin arosmul Usmani àti Eh, common writing of Arabic ọ̀pọ̀ ọ̀pọ̀ ní ìsìn táwọn bá fi kọ asamawat asamawat akọ alif lam sin mim waw àbí mim alif waw alif ta ní arọ́sùmù alẹ́tùmánì ẹ̀rí pé sama sama sáàmà alifò ní sí lẹ́yìn má ayé àti rọ́ńdó kásí lókè báyìí bákan náà ọ̀sọ̀rẹ́ ẹ̀zẹ̀kẹ́ ọ̀sọ̀rẹ́ tù alif lam sọd lam alif tá marbuut tó ẹ̀zẹ̀kẹ́ alif lam zayin káf alif tá um, níbi eh, rọ́fúnmọ̀lọ́sùmáni lá lam alif sọ̀láàtì wọ́n sọ di wáwù wọ́n kọ láàmù wáwù wọ́n wá fọmọ kékeré sórí wáwù títà mọ̀rùbútọ̀ tó wá ẹ̀zẹ̀gáàtì náà wọ́n kọ káà wáwù ọ̀tẹ̀lẹ̀ àǹfà alífù kékeré sí lórí títà mọ̀rùbútọ̀ tó tún tẹ̀lẹ̀ tó eléyìí jẹ́ rọ́sùm alùsùmánì eléyìí tí ó yẹ ká máa fi kọ alukur'an tó gbẹ̀yìn ọ̀bá wa má alukur'an jẹ́ pẹ̀lú arọ́sùmọ̀lù ìsìmáàní yóò tẹ̀sẹ̀ kúkẹ́ o yóò tẹ̀sẹ̀ kúkẹ́ ẹ̀hẹ́n ẹ̀ẹ́n ní ilé ẹ̀kọ́ wa kan látara ilé ẹ̀kọ́ ní Kútọ́nù àwọn ilé ẹ̀kọ́ Libya. làwọn fáwọn Libya yẹn inú jàǹbá tó ṣe wọn láwọn ọmọ Libya láyé muammar al-Qaddafi oníkékòó dé kẹ́kọ̀ọ́ ẹ̀sìn islam kọ́ tàkà ẹ̀kọ́ sawura revolution revolution revolution ìlọ́tàkà máa so yọọ ma pera rẹ ní al your revolutionalist brother oní pera rẹ báwọn ọkà bá gbogbo nǹkan jẹ lásán wọn mọ̀ nípa ẹ̀ wọ́n lè mèdè lárúbá wọ́n lè ma physics wọ́n lè ma chemistry. wọ́n lè mọ mathematics so ṣùgbọ́n ẹ̀kọ́ Islam wọ́n mọ. ọ̀kan náà olùkọ́ sáà ní kọ́ máa kó wa ní àtẹ́rẹ́bíyẹ́tì ìsìlámì yà ń gbà yẹn wọ́n wá fẹ́ káyà tó wá ń bẹ̀ wọ́n sèrè nàfẹ́kẹ̀ màálẹ́dín náà yẹ̀dọ̀rún náà rọ̀bẹ́wò بالغداة والعشي يريدون وجهه بالغداة لكن وقع غين دال واو wọn á fa alẹ́ ìfòsí lórí wọn á kọta ọ̀nà àrùbọ̀tọ̀ lólùkọ́ bá ní bí lọ́gọ́dẹ̀ wá di à táwọn ọmọ akẹ́kọ̀ọ́ kó ya àwọn tó ń kí alukurani gbogbo olùbí lọ́gọ́dẹ̀ wá di wọn ni bí lọ́gọ́dẹ̀ di olùlárúbá làwọn ń gbà náà wọn kọ èdè lárúbá ti di iṣẹ́ ọwọ́ ẹni tó bá máa ṣe lọ́ọ́ máa ṣe mo rò pé yé wa kì í ṣe pé wọ́n sọ pé èdè bàbá rẹ̀ èdè ìyá rẹ̀ bí yorùbá yìí náà níṣẹ́ ọmọ haúsá gbọ́ yorùbá jọ lọ ọmọ ibo gbọ́ yorùbá jọ lọ aláwa yorùbá dákun dákẹ́ so nítorí di ẹlẹ́ ọ ní bílúkọ̀dà wá sí bílúkọ̀dà tì àní tí ọba àjẹkọ̀dà wá sí alif ọwọ́ alẹ́yìn wá òun àmórí wá òun ni wọ́n gbá alif sí kí lọ́ọ̀bù àtàn fi gbé sí ọlọ́run kí ló dé tán fi gbé sí ara ibi lárúbá alẹ́yìn ẹ sọ fún un. eléyìí túmọ̀ sí pé arọ́sùmùlù ọ̀tùmánì yẹn ọ torí ló ti jẹ́ pé tó bá ṣe é ṣe fún wa ní gbogbo ìwé tá a máa ń kọ tó bá ti fẹ́ mú ayé alukurani wá ká mú wa pẹ̀lú arọ́sùn alẹ́sìmẹ́n ọlọ́run ti ṣe gbogbo ẹ̀rọ ọ̀run ní nínú kọ̀ǹpútà ọkàn gébi tó ń fẹ́ ó sì lẹ́ẹ̀mà ó gébi tó ń fẹ́ ó lẹ́ẹ̀mà mo rò pé yé wa àwọn àgbọ̀tìgbà míì ò wọ́n gbọ́dọ̀ láti èsì o tó bá tún tún fọ́mátì kọ̀ǹpútà rẹ ṣe gbogbo àwọn àyà yẹn yóò di yóò kudukudu yóò di triangle yóò di rectangle mo rò pé yóò wá o bá fura omi ọdọ umbrella torí o nídìí láti tún change ẹ̀ o tètè tún wò ó torí pé tí fọ́ǹtì yẹn ti parẹ́ wàhálà bọ̀ ọjọ́ bó ṣe jẹ́ wọn lọ́pọ̀lọpọ̀ àwọn tó hàn alukurani lágbọn abòmí lónìí á rí i pé ni gbogbo ń tako Islam láàrin tí omi ma máa fi ṣèkẹ́wọ́ pé nítorí oníkàwọn ọmọ ṣeun tó ń kà fún àìdá àwọn òrí bíi tálkùránì ti pè láìdá ọwọ́ à ń bẹ̀ wọn ọ̀ká ni sẹ́wọ̀n pé sìgá tí wọ́n mu kò ní jẹ́ wọ́n ríran torí sẹ́ bá mu sìgá yìí fi tá fi máa ṣe pé èèyàn lè ríran sọ pé máa mu máa ha dáadáa kárí gbogbo nǹkan náà والنامص والمتنمص والواشمة والمستوشمة والمتفلجات للحسن كم بينه القرآن وانا آه القرآن تاع كلاتي بردوكي أولئك تبا كاي بابا أمبي هذا سامي وافي هوا وني الله سكوا ما أتاكم الرسول وما نهاكم عنه torí rẹ nìkan sọ pé bẹ́ẹ̀ حديث بعده àdéhìí ń bá dà ó yóò mìíràn á sèbọ́lọ́ sọ pé wàá ń tó fi ìhùhù tó ní wàá tẹ̀lé tànàbí ẹ̀ mánà ṣé tànàbí náà dá tẹ̀lé gbogbo ẹnu alukurani láti rí ẹ sọ fún wa bàbá tó máa kí ó tó o túmọ̀ sí pé a lè sọ súnà nù ká gbẹ́sìn ìsìlámù yìí gẹ́gẹ́ bá a ti lè di súnà lásán mú ká gbẹ́sìn ìsìlámù yìí alìsílám alìkìtàbù wọ̀sùnà àlẹ́fẹ̀hìmí sẹ́lẹ̀fẹ̀ ọmọ ti sọ̀rọ̀ tó wọ́n ní mọ́sálásí ibi tí wọ́n á lọ ni pé nítorí tún ṣẹlẹ̀ ńgbà mí ni pé láfíríkà àti bòmí wọ́n lè ha alukur'an wọ́n ha kalfatiha walakin al-mushkila ni pé wọ́n gbọ́ yìí torí eléyìí ara jàǹbá tó ṣe wá láfíríkà ọmọ mi ha alukur'an tí ó sì máa kábi tẹ́júwì tí ò ní gbàgbé gbogbo bí kíbi ọkọ̀ àfọ̀n ṣùgbọ́n wọn máa tún máa eléyìí ò ní ìdíwọ́ àti láfíríkà mi. léèdì ńlẹ̀ haúsá àwọn èèyàn tó alukurani pọ̀ gan àmọ́ wọn máa ti ń sọ wọ́n sì ha dáadáa torí pé wọn ò fi ẹ̀kọ́ bí wọ́n ti gbọ́ yìí wọn ò fi pọ́n ẹ̀kọ́ tán kọ́ àwọn náà máa ń pè ní òun náà ni pé ọlọ́run ọ̀kẹ́ ọ ìwọ tó ti alukurani wọ́n yẹ lọ gbogbo olùmọ̀ ẹni tó bá ti wọ́n máa ń sọ fún pé ẹgbẹ́ tó wọn sọ pé alára mọ́mí àwọn tó ti hàlùkùrọ̀ àyè tó lẹ́sẹ̀ rí ẹnìkan tó lòun ṣe tafsiri yóò ní alára màkà lẹ́gbẹ̀ẹ́ òun ti hàlùkùrọ̀ àyè yóò máa bá ka tọ́ba ti mẹ́nu bá òun ọ̀ma yà ó ó lè sọ pé ọlọ́ni <laughs> torí eléyìí ń àmọ́ àǹtí máa ń dáná sílẹ̀ yorùbá ń bọ́ mẹ́ tí wọ́n ha ni ẹni tó sàrẹ́ máa ti kùrà ń jẹ́ àná òyìn kọ́ mo wí alẹ́ yìí kọ́ <laughs> wọ́n sàrẹ́ máa wá torí àwọn ọ̀ha àmọ́ tó àwọn haúsá ó ti ha láti wí ni yóò wí fún ọ ó lè má mọ̀ tó máa rẹ̀ o nà wọ́n ní àwọn lè má mú kọjú sálù kébìlà àwọn máa mú wọ́n pẹ̀pẹ̀ sí sọ́nà ó ti torí ti lè má mú gbà sọ̀ láti àbí yóò wò ti kálukú nìkan lẹ́yìn náà alákòóbá lè má mú pàtó bá rí fáwọn jàmá rẹ ọkọ títí àlùkìbìlà kí ló ń wọrùn ìbí wọn lọ́yẹ kọ́ kọ́ kọ́ kó tún wọn ṣe innama ju'ila al-imamu so ìmáàmù kan ọwọ́ àwọn wájú torí ká lè máa wà àwòkọ́sì rẹ̀ ni kò sí wájú torí nǹkan mi subhanakallah wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.